واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخواناً الحمد لله الذي جعل هذه الأمة أمة واحدة وأرسل إلينا نبي الرحمة محمدا صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وتابعين لهم بالإحسان إلى يوم الدين إن أصدق الحديث كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوك فو ولا وباوة وباء الله ọba tí yóò ṣe alùmọ̀ nábì ní ìjọ kan ìjọ kan ṣoṣo tí wọ́n ń tẹ̀lé ànábì kan ṣoṣo tí wọ́n sì ń sin ọlọ́run ọba ọba ẹyọ kan ṣoṣo tí wọ́n sì ń kọjú sí kíbùlà ẹyọ kan ṣoṣo tí wọ́n ń tẹ̀lé alùkọ̀ránì ẹyọ kan tí wọ́n sì ń tẹ̀lé hadith ànábì muhammad sallallahu alayhi wa sallam ọba tó wá fàwọn náà sínú àwọn ọmọ ànábì adúpẹ́lọ́dọ̀ ọlọ́run ọba wa àpàdà sí ibú àpàdà sí ìgbà tí báyàn téèyàn fi kú nínú ìjọ anábíwá Muhammad sallallahu alaihi wasallam ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa ìkẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run àánú ọlọ́run kọ́ba òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́ba gbogbo àwọn ará àtàwọn sàhábà àti gbogbo àwọn ẹni rẹ̀ ayọ́mayá mi nínú ẹ̀sìn Islam ìtì afẹ́gbéyàwó láàárọ̀ yìí òun náà ni tàwùhídù صفوف المسلمين وعلمائهم وأئمتهم وأسبابه وسلبيات الخلاف والاختلافات بين الأمة أشيقه يونيتي إفنكو لا أن àwa مسلمين nílẹ̀ Yorùbá àṣepọ̀ nígbà wọ́n pé ìjọ kan náà ni wá kí láwọn nǹkan tá a máa ṣe tá a fi máa ṣe pọ̀ kí láwọn dáadáa tá a máa rí níbi àṣepọ̀ wa lẹ́yìn náà ká máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ ká máa takora wa ká máa jà pẹ̀lú ọ̀rọ̀ àwọn aburú wo mbe wà ń fún ẹ̀sìn wa aburú wo mbe fa ń bẹ fáwọn mùsùlùmí lápapọ̀ èyí tí kò sí irọ́ ń bẹ tá a sì ní tanra wa òun náà ni pé àlùmá fi dọ̀yà ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùmá tí wọ́n jẹ́ mùsùlùmí òdodo nílẹ̀ Yorùbá wọ́n ti sọnù lọ látara adamu wahdatul umma látara àìdúró papọ̀ àìṣe papọ̀ àìní ìṣọ̀kan láàrin wa láàrin àwa fa láàrin àwa tàndarí masalasi ayimatul masajid láàrin àwọn mudirun àwọn tí wọ́n darí ilé ẹ̀kọ́ ńláńláńlá nílẹ̀ yorùbá lásìkò tí à ń lọ lọ́wọ́ yìí ẹ pé eré social media ó kún fọ́fọ́ fún àwọn ọ̀rọ̀ eréṣiríṣi tó jẹ́ pé bẹ́ẹ̀ bá léèyàn máa gbọ́ gbogbo ẹ̀ èèyàn ó sì máa tẹ́tí sí wọn èèyàn lè gbọ́ tán lọ́dún mẹ́wàá ní tó ti wà lórí social media báyìí nípa ọ̀rọ̀ ẹ̀sìn wa ni wọ́n ń takora wọn tẹ́nìkan bá ní ibi lọ́nà ẹnìkejì ọjáde yóò ní ẹmọ́tẹ̀lé ibi lọ́nà tẹ́nìkan bá ní eléyìí dá ẹnìkan ó yóò ní ìtọ́sọpọ́dà yẹn kọ̀dá o ẹmọ́dà lóhùn bọ́rọ̀ bá ti rí bẹ́ẹ̀ wàhálà ti dé wàhálà dé sí ọ̀ràn àwa àfẹ́sìn àwa tí à ń pe àkíyèsí ka le ṣe mọ̀rọ́jà ká lè chẹ́kì wa ìsáǹjì ṣe ọlọ́run àbáǹṣe competition gbogbo àwọn tó jẹ́ tí wọ́n kéwú àwọn náà bẹ nínú wàhálà ipe àwọn tí wọ́n kú ké àwọn náà ní ẹnu wọn ò kò yí ẹ̀sìn la fẹ́ sìn ẹnìkan ẹnìkan ní ọ̀dá ẹnìkan ní halali ní ẹnìkan ní haramu ní ọ̀pọ̀lọpọ̀ mọ́fíláṣí ọ̀sẹ̀ tún lé ní látara ìròrí oríṣiríṣi táwàtáwà nínú mọ́sálásí ta ní àfi mọ́sálásí tó bá jẹ́ mọ́sálásí tó wọ́n ti panu pọ̀ pé ọlọ́run sọ ànábì sọ nìkan pẹ̀lú àgbóyà àwọn làwọn máa tẹ̀lé ńgbọ̀rọ̀ wárí báyìí yọ́wọ́ dá kásìrì àkíyèsí tawhidul muslimin bóòlù àwa mùsùlùmí bóòlù àti jọkan àìjọkan wa àdáwò ní fún gbogbo wa kódà ẹni tí ń pèpè sínú òdodo àìjọkan yẹn ó ti dàdáwò fóun náà nítorí pé òun ọmọ kọ́lé àwọn kan ó sì máa wo tẹ̀lé àwọn èèyàn ń fa àwọn èèyàn kúrò nínú ọkọ̀ ọ̀la pé bọ́ọ̀lẹ̀ kúrò nínú ọkọ̀ ọ̀la ẹni tó ní kọ́ bọ́ọ̀lẹ̀ yìí aya àti àdíìsì ni wọ́n fi bá sọ̀rọ̀ àmọ́ wọ́n ti ta lókìtì fún ní ọba bọ́ọ̀lẹ̀ òun rò pé eré òdodo ni wọ́n ń pè òun sí má tẹ̀lé wọn òun náà ní tẹ̀lé wọn mọ́ wọ́n ń àwọn èèyàn kú lẹ́yìn àwọn ẹni rẹ̀ àwọn ẹni rẹ̀ ọ̀wá sinmi àwọn ẹni ibú náà sinmi àyímọ̀tò lùhúdà wà àyímọ̀tò dọ̀láàlì àwọn aṣíwájú ẹ̀sìn tí wọ́n ń pè sójú ọ̀nà ọlọ́run ọba òsinmi lọ́sàn lóru torí ojoojúmọ́ lẹ́ẹ̀ máa gbọ́ ìgbọ́kúgbọ́ nínú ẹ̀sìn wa bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ń pè náà àwọn náà òsinmi bá wá rí ara wa àwa tá ń pe àwọn tí wọ́n sọnù a gbọ́dọ̀ pa ara wa àwọn tí wọ́n ń pè àwọn náà gbọ́dọ̀ ipe tí alágbẹ̀dẹ ti bá ń lu irin lójú kan wọ́n fẹ́ mú nǹkan kan jáde ńbẹ̀ ni gbogbo wa pátápátá la ní bùkátà sákèsí alànà tẹ́kìlá ṣe àsìkò ní tó báyìí ká bẹ̀rù ọlọ́run gbogbo àwa mùsùlùmí lọ́kùnrin lóbìnrin karonú kú karonú alìkìyàmà orí social media lẹ́nìí bẹ́ẹ̀ bá sí tí ọba kéwú yanjú yóò fẹ̀ sílẹ̀ tí ọba fẹ̀ sílẹ̀ ẹ̀sìn rẹ̀ ó dàrú mọ́ lọ́wọ́ yóò kàn máa ṣe bálabàla nítorí kí gbogbo táà ti gbàgbọ́ tẹ́lẹ̀ nígbà àdánwò dé àwọn kan ti jáde tí wọ́n ní níta ìgbàgbọ́ yẹn kò rí bẹ́ẹ̀ máa wò nígbà tí sọ bẹ́ẹ̀ fún yàn wàhálà ti dé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala yín jẹ́ òye wáyé pé ìjọ yìí ìjọ anábíwá Muhammad sallallahu alaihi wasallam ummatun wahida ìjọ kan ni ẹdíra yín mú àyà pọ̀ rẹpẹtẹ tọ́lọ́n ti ń bá wa sọ̀rọ̀ ìpè gbogbo ẹ̀yin mùsùlùmí pátá ẹdíra yín mú kí ló wá dé tàwa ń lọ lọ́tọ̀ọ̀tọ̀ nítorí pé àwọn kan nínú wa wọ́n ti ń sin nǹkan míì tó sí tánàbí filẹ̀ fún wa nígbà anábì mẹ́lẹ́ ayé sallallahu alayhi wa sallam anábì ń pe àwọn sahaba sákèsí yìí sì ń fi wọ́n mọ̀nà gbogbo wọn sì ń tẹ̀lé anábì nígbà anábì lọ́tán bada al-khilaf wa bada al-ikhtilafat ọwọ́ adi pé eríṣiríṣi àwọn àdánwò yìí wọnú ẹ̀sìn látara àwọn èrò orí eríṣiríṣi al-mukhalifa wa sunna tí ń yapa al-Qur'an àti sunna tá a nàbí filẹ̀ nígbàtà anábì ń lọ anábì kò sọ wá sínú òkùnkùn anábì taraktukum ala al-mahajjati al-bayda anábì ni mo fi yín kalẹ̀ lérí ojú ọ̀nà tó clean tó sì clear ó clean ó sì clear ojú ọ̀nà tó mọ́ tó ní layluha kanahariha ọ̀sán rẹ̀ àtọ́rú rẹ̀ bákan náà ni méjèèjì sẹ́mọ̀ pé níta lọ́sàn-án tó bá dòru àlè má ànábì ni ó yé wa yìí pé gbogbo tó ń filẹ̀ pátá lọ́sàn-án yóò kílẹ̀ sí lóru náà kò ní dàrú mọ́ yín lọ kí ni kan náà alukur'an wa sunna òun náà ni torchlight tá a fi rí náà òun náà ni ìmálẹ̀ ọ̀sán òun náà ni ìmálẹ̀ òru gbogbo wa náà lágbà pa padà kú àtàfà àti imam àti sheikh àti mudir àti ustaz àti khalifa àti mukaddam gbogbo alágbà pa padà kú gbogbo aláti gbà pẹ́lú ọ̀hún bí wa pé kí n láwá sílé ayé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala yín jẹ́ yíwa náà al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ọba ní inna hadhihi ummatukum ummatan wahida ọlọ́run ọba ní ẹ̀rí ìjọ yìí ọlọ́run ọba ní ìjọ kan ni ó wa ana rabbukum fa'budun ọlọ́run bá ní èmi lọ́lọ́run ọba yín gbogbo yín èmi nìkan lọ́lọ́run yín ana rabbukum èmi ní ń tọ́jú yín látara bẹ́ẹ̀ fa àbùdùn nígbà tí èdè ń tọ́jú yín ẹ̀yin náà máa sìn mí gbogbo aláti gbà pé ẹ̀sìn láwá sìn ayé bóò láti wá sẹ̀sìn ibi tí wàhálà ti dé nìyẹn gbogbo Facebook WhatsApp Twitter àti gbogbo àwọn telegrams ọ̀rọ̀ kún fọ́fọ́ kálukú ó tò síbi táàfà rẹ̀ bá wà kódà kò fẹ́ wọ́rì pé sáàfà àwọn sọ wà lérí òdodo tàbí kò sí lérí òdodo kálukú tò sọ́dọ̀ àwọn tí ń bá rìn sí ní tí wọ́n ń ṣe ọba àyapa Quran ìbá àyapa hadisi kò fẹ́ gbọ́mọ́ ṣé ń bẹ̀ ni bàbá tòsí èmi náà tó ń bẹ̀ ọ̀kan ní tí bàbá bá ń wọná òun rẹ́dì láti wọná pẹ̀lú ẹ̀ ọ̀sọ̀ jáde lẹ́nu ẹ̀ bí yẹn bá ti bá ìfẹ́ débẹ̀ wọn ẹ̀sìn ti dàrú mọ́ lọ ṣébi kọ́ mọ́ bá wọná gan lọ sí ń tẹ̀lé bàbá yìí àwa tá à ń pa kéèsì àwa náà ní bùkátà sí kátìpẹ̀rẹ̀ wa sá kéèsì àwọn tá à ń pè sá kéèsì àwọn náà ní bùkátà sí wọ́n sá kéèsì ọjọ́ ń alukurani ọ̀dàrú o àdísì ọ̀dàrú o àfẹnitọ́ fẹ́ dátà rẹ̀ rú ó kílẹ̀ gan gbogbo ẹ̀ pátápátá ìfọ̀kànbalẹ̀ àtàánú ọlọ́run lọ́wọ́ àmbẹ̀ àánú náà kọ́lọ́ mọ́sá fi kárí ẹni kọ̀ọ̀kan wa ọlọ́run sọ náà alukurani karim ń bá gbogbo wa sọ̀rọ̀ ó ní wa'tasimu bihablillahi jami'a islam islam tá ànábì fi kì islam yìí tí gbogbo wa ń ṣe tọ́jẹ́ pé oríṣiríṣi ní islam wa jẹ̀mí àná ọlọ́ni gbogbo yín ẹdí okùn islam mú wala tafarraqu ẹ má lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ má ṣe islam ọ̀tọ̀ọ̀tọ̀ bá a ṣe ń bọ̀ wá sí alẹ́ tó ń ṣe jama àwọn méjìlá jáde ládùúgbò wa àwọn kan gba hálíkọ lọ àwọn kan gba sàlátù lọ kọ́dà ń bẹ́ ń sírí ń bí ìpè hálíkọ̀ ni kò bá wa láàmú tó bá ti sálámà ẹ̀mí náà sálámà sí a ní mọ́pẹ́ o torí pé kò sí agbára lọ́wọ́ àfáà kan kọfẹ́ ẹnìkan mọ̀nà sójú ọ̀nà ọlọ́run ẹnìkan kan lágbára láti fìyàn mọ̀nà yahdi Allahu li nurihi man yasha ọlọ́run ọba aláà fún rẹ̀ ní máa ń tan ìmọ̀lẹ̀sẹ̀ mi ẹni tó bá wù ú kọ́lá èèyàn súnmọ́ ànábì ọlọ́run fi kọ́mọ́nà ọmọ ànábì ló wù sọ́mọ́nà àfa lọ́mọ mi ànábì ọlọ́run lọ́mọ mi sí bàbá ànábì Ibrahim mọ́nà fámílì ànábì ni wọ́n sábùjá ni mọ́nà gbogbo wa la lọ lè máa sunkún ní kọ̀rọ̀ dáàmà lọ sunkún ní kọ̀rọ̀ sọ́dọ̀ ọlọ́run ipò ọlọ́run ìwọ lọ sọ pé yahadi allahu li nurihi man yasha ẹni tó bá wu ọlọ́run ní fi mànà ọlọ́run fi ẹbí tó ọlọ́run fi kéwú tó kéwú ẹlòmíì kápẹ́ntà ní láàrin wa ọbẹ̀ tí a lè máa mú mi lọ́nà ẹgbẹ̀rún kápẹ́ntà sí bíríkìlẹ́yà ni ọlọ́run kọ́mọ́sí wa lọ́nà o ọlọ́run tó sọ náà ayà míì ọlọ́mọdé wa ta'awanu 'ala al-birri wat-taqwa ọlọ́ni gbogbo yín ẹ fọwọ́sowọ́pọ̀ lérí dáadáa táwọn kan bá ti ní dáadáa ní ẹ̀yìn yòókù ní ẹjọ́ ìwọ̀n ẹjọ́ máa sọ ọ́ ẹ má ṣẹbọ mọ́ ẹ má sọ̀sà mọ́ ẹ má jalè mọ́ ẹ má ṣẹ̀sìnà mọ́ ẹ má mutí mọ́ ẹ̀yìn náà ẹjọ́ máa sọ ọ́ kẹ́yìn kankan ẹ má tó máa padà lẹ́yìn wípé a ah! èyí lè fọtí sógun kì í sáà ti pé yẹn mutí èyí lè mú ọtí kó mu díẹ̀ mbẹ́ kò sáàmù lámùpara. àfọwọ́ sọ fún wa pé má dáhùn lóhùn ọlọ́run ní ká má jẹ lẹ́dẹ̀ ni kò ní á má fi sògùn. yóò wá dẹ̀sìrú mọ́ arábìnrin yẹn lọ́wọ́ yóò dẹ̀sìrú mọ́ lọ́wọ́ pé ah nítẹ̀ ká fún wa láti gbà tá a ti ń kéwọn ni pé wọ́n ní ẹlẹ́dẹ̀ òsèkínní ẹlẹ́dẹ̀ ọ̀dà ọlọ́run bá ní ara yín lọ́wọ́ lérí ìbẹ̀rù ọlọ́run àti dáadáa wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ má kunra yín lọ́wọ́ lérí ẹ̀ṣẹ̀ ọmọ pé mùdírù rẹ̀ ti ń sọ yẹn ẹ̀ṣẹ̀ ni ó sì mà ó sì dákẹ́ ọ wọ náà lọ́rùn. ìdí ìmáàmù sọ wọ́n dàmọ̀ pé a ìjà ló délẹ̀ lónídòwe ní tí wọ́n sọ yẹn kọ̀rẹ́tì ó sì ní dansáàkì pé ẹ má sọ ó sì mà nínú ọwọ́ náà ọlọ́run ni ẹ má ràn ara yín lọ́wọ́ lérí ẹ̀ṣẹ̀ àtọ̀tẹ̀ káfa kan sọ̀rọ̀ gbọ́sí lọ́lẹ̀ bá ẹnì kejì pé ẹ mọ̀ pẹ́yìn ní báwí ẹlòmí ò ní sọ lẹ́nu yóò kàn wá lẹ́kítọ̀ méjì yóò sì kọ́ tiẹ̀ yóò sì gbèsè gbé ara wọn nítorí sẹ́yìn ó ti dà wọn àfáà méjèèjì ó ti dà wọn pọ̀. ọkàn lọlé wọn ò tíráfù lọlú wọn ni ó ti sọ eré wọn mọ́ra wọn gbà ó àníyàn tá a bá máa fi ṣiṣẹ́ ọlọ́run ẹja lọlé wo àníyàn lọ́lọ́run fẹ́ wo innamal a'malu binniyat aw binniyat gbogbo téèyàn bá ń ṣe pátá yóò láníyàn kan téèyàn kọ́kọ́ dà kó tó ṣe àníyàn yẹn lọ́lọ́run fẹ́ fi dájọ́ ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ́ mi wọn ò kọ́lẹ̀ nínú àkọọ́lẹ̀ wa àní bájọ́ àlùkìyàmà torí pé àníyàn tá a fi ṣe é kìí sàníyàn torí tọ́lọ́ ọlọ́mọsàn fọ́sẹ̀ wa mọ́ Allahumma ja'al a'malana khalisatan li wajhikal karim ọ̀rọ̀ gbàdúrà jama ọlọ́run sọ́nà àyà mi oní wa ati'u Allaha ẹ máa tẹ̀lé ọlọ́run wa rasulahu ẹ máa tẹ̀lé ànábì wala tanaza'u ẹ ọlọ́run bá ní ẹ fẹ́ẹ̀lì àwọn fẹ́ẹ̀lì àwọn pọ̀ nínú yín ẹ bá nǹkan jẹ́ nú ẹ̀sìn tẹ́ ẹ bá ti ń ya para yín ọlọ́run ẹ tẹ̀lé ọlọ́run ẹ tẹ̀lé kíni ẹ tẹ̀lé ànábì ibẹ̀ lọ́lọ́run darí wa sínsìn alikitaabu wa sunna tọ́wọ́ bá ti wà lé alikitaabu wa ìwọ gangan náà ni ẹni tí ń bẹ lójú ọ̀nà ọlọ́run àti tànàbùwà muhammad anábùwà muhammad sallallahu alaihi wasallam anábì ní inna allaha yarda lakum thalatha anábì ní ọlọ́run ọba ó fẹ́ kẹma sí nǹkan mẹ́ta wa yakrahu lakum thalatha ó kórìíra kẹma sí nǹkan mẹ́ta nínú èyí tá a fẹ́ lò ń bẹ̀ anábì ní fa yarda lakum an ta'buduhu wa la tushriku bihi shay'a ọlọ́run fẹ́ràn kẹma sí kẹsì lẹ́yìn rẹ̀ kẹma pé kẹsì má lẹ́yìn rẹ̀ kẹ́ ẹ mọ wàhálà lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ kẹsì mọ wàhálà lọ́wọ́ nǹkan míì yàtọ̀ sí ọlọ́run wala tushriku bí iṣẹ́ yà ẹ má dẹ̀lẹ̀ bọ̀. anábìlẹ̀ ọlọ́run fẹ́ràn ẹni tí ń sin lọ́run tí ń ṣe kíní tí ń ṣe bọ̀. shay'an anything inú tọ́lọ̀ ń dá bó ṣe kó kéré tó ẹ má gbé sípò ọlọ́run ẹ má wà ń tọ́yẹ kẹ wá lọ́dọ̀ ọlọ́run lọ́sọ́dọ̀ rẹ̀ ó sọ òwú mọ́ ọwọ́ rẹ̀ òwú lásán òwú tí wọ́n ń tà ní five naira ten naira àwa ní òwú yìí iṣẹ́ kíní ń ṣe ó ní bó ṣe wà wọn bẹ́ẹ̀ bá ti so mọ́wọ́ à ipa ayé ò ní káàyàn ṣe à ìdáàbòbò yẹn bọ́ lọ́kọ́ wá lọ ọ̀dọ̀ àlá súnà kílẹ̀ gan àmọ́ àwọn àáfàá tí wọ́n ń fẹ́ bá súnà jà ní padà wá sọ ìdí tí wọ́n fi gbógun ti súnà nílẹ̀ yorùbá àwọn ti di pé bí nǹkan ṣe ń lọ yìí báwọn èèyàn ṣe ń jí dojoojúmọ́ yìí bí islam ṣe ń lọ yìí ìtàwọn gbé dání kò ní fálùmà ẹ̀sìn táwọn bá lọ́wọ́ àwọn bàbá àtàwọn tí wọ́n ń ṣe tọ́yapa súnà yóò di àléébù fáwọn àtàwọn bàbá wọn àwọn wá ń jó yé wọn yí pé khiyarukum fil jahiliya khiyarukum fil islam anabi wa muhammad sallallahu alaihi wa àwọn tó tóbi nínú ìsọnù àbí nínú àìmọ̀kan nínú shirik nínú kúfù tí wọ́n bá dá alẹ̀ tí wọ́n bá wọnú islam wọ́n tóbi ju bí wọ́n ṣe tóbi lọ nígbà tí wọ́n bẹ ní kèfèrí àbí nígbà tí wọ́n bẹ nínú àánú anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni ẹlẹ́ẹ̀kejì wa an ta'tasimu bi hablillahi jami'a wa la tafarraqu ẹ máa sin lọ ẹ máa ṣe bọ lẹ́yìn náà ẹ̀dẹ̀rẹ̀ ayé mú wa la tafarraqu ẹ máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ bàbá bàbá bímọ yoba, yorùbá àwọn àfa méjìlá pàdé àwọn kan wá jẹran ó bá sì yọ wáàsí kan ṣe wáàsí àwọn kan wá gbowó wàhálà dé abúlé alóde ẹgbẹ́jọ́ ni brief lecture brief lecture ìmí ìwòsàn ni ní wáàsí tíntín yóò ní ọjọ́ ìní ìsọjọ́ wáàsí ọdún ọpẹ́ ni àti dúpẹ́ fọlọ́run kálukú náà ti mọ̀ fọlọ́run ọba ló fún ọlọ́mọ àbí. ẹ̀hìn yóò ní táwọn sọ ni pé ọjọ́ ìní ọjọ́ owó ni kọ̀mọ̀ bọ́ mọ́ ṣe dàgbà nù yẹ́ o ọlọ́run ò pè é sí nígbà tí ń yegun ẹran súnmọ́ sàbílá nígbà tí ó ọba àlá ọlọ́run lòún mú òun jáde òun náà lòún tún yọ wàá máa ranjú máa yín pé ẹ̀yin alùsùn náà yìí àwọ̀ nígbàtí muawiya bímọ àti tọ́lá àti sáàdù àti sàáìdù àwọn sàhábà tálọ́ lẹ́lẹ́ gbowó bẹ̀ ṣẹ̀rìgbọ́ wà láti dé yóò wá tàtàrà bẹ̀ yọ́mọ wá tàfà sí ẹran ọmọ lọ́wọ́ jẹ alùsùnà ní ọmọ bú alàtàtàkìlá ó sì bẹ̀rù ọlọ́run èyàn máa yá mi nínú ẹ̀sìn wa anábọ̀ Muhammad ó gbogbo nǹkan fún wa bókù bá kú sí á lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni àwọn ìyá kan sì ń sọ fún mi ní àná pé bọ́dà àwọn kan kú ibẹ̀ náà ni làwọn kan ti sọ pé káwá sàrà kan tá a ṣe o àkọ́bí òkú yẹn ló dìde ńlẹ̀ lóníṣẹ́yìn súnà ẹnì kankan ò ní tẹ̀lé ti jọ mẹ́jọ lásòkú <laughs> wàhálà ti dé ẹni tó lọ́wọ́ sòkú yẹn àfa kan lónà sí kínní. lòun náà tẹ̀lé ẹni tó ní òkú ọ̀dà àfa kan lòun náà tẹ̀lé nígbà àdíjà kú bóòlù ṣe sòkú ẹ̀ ibi tá a dọ̀rọ̀ padà sínú tọrọ òfin ní sekínì tí òfin ní dàrú wàyí tànà za'atun fi ila Allah war ọlọ́run bá ní tẹ̀ ti ń jiyàn lérí ọ̀rọ̀ ẹ̀sìn padà sínú padà nabi ni wọ́n pè ní bóòlù ọlọ́mọ́sá fìwásún náà wọn tí ó lá o àwọn tọ́rọ tí ìyẹ kọ́lọ́mọ́sá yóò yé àwọn náà ọlá ọlọ́run ọba wa èyí tọ́lọ́ ń pè wọ́n sí tànàbí ń pè wọ́n sí ẹ̀yìn ibẹ̀ lórí wà fún wọn anábì ní alaykum bil jamaa anábì ní ọdọ́wọ́ yín pẹ̀lú kẹ́ẹ̀dì má àwọn jamaa kẹ́sìkẹ́ máa dáhùn ẹgbẹ́ eré sísì rẹ̀ ni wọ́n sọ jamaa ẹ̀yin tẹ́ jẹ́ wà lórí alukurani àti sunna ẹ ni anábì sí rí fáàsì torí gbogbo aná ló filẹ̀ ànábì ni wa iyyakum wal furqa ọ̀dọ̀wọ́ yín pẹ̀lú kẹrìmà lọ́lọ́tọ̀ọ̀tọ̀ ànábì sallallahu alaihi wasallam ó sàkólé kan lérí ká nífẹ̀ẹ́ ara wa ká máa ṣe pọ̀ ká máa lọ́lọ́tọ̀ọ̀tọ̀ ó yẹ lérí sáfù tá a máa ń tó tá a bá ń kírun wọ́n lọ́nà ìbá Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n bá ti sèkọ́ ọmọ tán ànábì ní istawu ẹ̀dọ́ déédéé wala takhtalifu ẹ̀fẹsẹ̀ kóra yín ẹ má jẹ́ ṣẹ́yìn ẹ má jọ yapa ẹ má fẹ́ ẹ má fi gáàpù lẹ̀ láàrin ẹsẹ̀ méjèèjì ẹ lẹ́sẹ̀ mọ́ra wọn fatakhtalifa qulubukum ẹ má jẹ́ ẹsẹ̀ yẹn ọ yà kẹ́mi yín náà kọ́ mọ́ bá yà láàrin ara yín bẹ́ẹ̀ bá ti ń ya ẹsẹ̀ tẹ̀ ń sún ẹsẹ̀ oye ẹ sì máa sún fẹ́ tọ́wà lọ́kàn yìí aláǹtí máa jogún fẹ́ òun náà ní kẹ́sì ọmọ ṣe kíni kọ́ máa ṣe déédéé ara wọn anábì tún fi wá wé alimọ́mìnì olèmọ́mìnì kalibuniyan anábì fi wá wé ara ògiri anábì tẹ ẹgbẹ́ kan bá ti sílu lẹ̀ ẹgbẹ́ kan yókù náà ṣe kíní kọ̀lá láàfin àmọ́ gbogbo tá a kó lẹ̀ yìí ẹ̀rí kọ̀ pẹ́tẹ́ àmọ́ torí àsìkò wa tá anábì yàtọ̀ lọ́hùn ti ń sọ fún wa wípé àwa mùsùlùmí ọ̀kan náà ni wá ká ṣe kíní wa mú mu àwìkọ́tì tawhid sufuf mu àwìkọ́tù wahdatil ummah kí ló wá fà á àwọn nǹkan wo ló fà á tá a fi lọ lọ́tọ̀ọ̀tọ̀ àṣepọ̀ yìí àwọn nǹkan wo lójú ó nira fún wa láti ṣepọ̀ ẹ mẹ́jà tara wa ibi abọ́rọ̀ àgbọ́yé ẹ̀sìn dé yìí kì í ṣe gbogbo mọ́mù lẹ yorùbá lẹ́yìn lè kírun lẹ́yìn kì í ṣe gbogbo mọ́mù ládùúgbò rẹ ló lè kírun lẹ́yìn tóró náà ti sọ pé òun dáfá òun sì ń tẹ̀fá àwọn sóògùn àwúre àwọn sógun àjò wọ́n sì ti mọ̀ pé ẹni bá ti ṣẹbọ onírun yóò pariwo dọ́là yóò kìtì ẹ̀ dáńgó tó kìtì ẹ̀ bọ́bá ti mà wàhálà dé àbí wàhálà òde kò sọ̀rọ̀ àwọn pípù yẹn àwọn bọ́ìsì yẹn gbogbo àwọn oníṣòkòtò fẹ́ńfẹ́ yẹn ẹ̀mọ́ mọ́ ọdún kẹta tẹ̀ ti kírun lẹ́yìn mi ni mo ní bẹ́ẹ̀ ni sà àníkí ó dìgbà tẹ́ bá da fánù ẹ da yẹpẹ nù ó dìgbà tẹ́ bá kú nínú tàríkà tìjàníyà ọ̀lùkọ̀dìríyà ẹ bá kú nínú òròrí igi dọ́lọ́n ọlọ́run ṣe kíni ọlọ́run díjì ẹni bá pe igi lọ́lọ́run torí ò lè jágba tàríkà nínú tìjàníyà afẹ́kọ̀ gbà pé igi Allah ni ọlọ́run lè sàkàmẹ́tìlì yìí ṣẹ́yì ọlọ́run bá ní kò sí nǹkan kan tọ́jú ìwọ̀n ọlọ́run ọlọ́run wà lọ́tọ̀ gbogbo tóun dáná wà lọ́tọ̀ alákọ̀ọ́kọ́ nínú nǹkan tó já ṣe tá a lè mójútó kálíbà sípò òun náà ni adamu ittifaqi ala tawhidillah qabla tawhid sufuf ẹni wọn kò lórí tawhid gbogbo àfáàlẹ̀ yorùbá àtàwọn ìmáàmùlẹ̀ yorùbá àtàwọn mùdírùnlẹ̀ yorùbá ni wọ́n kọ̀nfàmù pé àwọn ìsàláwò ọwọ́ lẹ́ni mídíà yìí àwọn àwọn èsè ẹlẹ́bọ̀ wọ́n sọ bẹ́ẹ̀ síbẹ̀ lórí nínú tó mọ Qur'an bóyá torí pé wọn fi ṣàkísọ́rùn àbí torí pé àrí wọn ká máa gbé kùrùbá ìpèsè sí eríta mẹ́ta lọ́sàn-án gan bóyá torí wọn fi ń sọ bẹ́ẹ̀ àwọn wá ń jẹ́ òye wọn yí pé àwọn fẹ́ bá yín ṣe pọ̀ abẹ́kẹ̀yìn náà bá wa ṣe pọ̀ àmọ́ ẹ̀jẹ̀ akọ́kọ́ pàdé níbi la ilaha illallah tawhidillah qabla tawhidi àwọn náà ń pè wá pé ẹjẹ́ àṣepọ̀ ẹ̀yin lẹ́ ń ta wá àwọ̀ ọ̀tá yìí ẹjẹ́ àṣepọ̀ arẹ́bí àti ṣepọ̀ àmọ́ ẹjẹ́ àkọ́kọ́ pàdé níbi la ilaha illallah àwọn ní kò sọba tó yẹ ká sìn àfọlọ́n àwọn mí sì léèrè nínú ilé tí wọ́n ń sìn mùsùlùmí náà sì ni wọ́n ẹ sì gbà pé wọ́n kọ̀rẹ́tì ẹ̀ ń gbé ìbọ̀dìsà fáwọn èèyàn náà bá fẹ́ lówó wọ́n rìn nǹkan mọ́lẹ̀ ẹ̀ ń fún wọn ní eré eku àti eré asín àgbà kan nínú wọn ó ní eré èèyàn ní kọ́ mọ́jẹ ó ní sọ orí eré eku àti eré ẹja jíjẹ gbogbo ẹ̀ gbogbo tó bá ti wá jẹ́ tèèyàn ní kọ́ mọ́jẹ lẹ́fù tiẹ̀ tún kéré díẹ̀ nu òun náà máa pa àwọn kan bẹ́ẹ̀ tí wọ́n ń jẹ orí èèyàn ọ̀dà lójú ọ̀dájú ńlẹ̀ Yorùbá ìpè ráàsù wọ́n fi ń sọ̀gùn ẹ̀rí yẹn kọ̀ndẹ́m ẹ̀ wàhálà wà gbé wàhálà dé sáwà lóní wàhálà ní abẹ́yìn ẹ̀yin dẹ́gbà pé orí èèyàn yóò jẹ́ èèyàn lówó orí orí yẹn gbẹ́ngbà wà láyé kò sówó lọ́wọ́ ẹ̀ dépò tí ó fi wá aṣọ nìkan dolówó nígbà tí ò mímọ́ sẹ́ni pé kọ̀ bọ́kọ́ lọ́mú àwọn sì gbàgbé ráṣù ń ṣiṣẹ́ ẹni tí ó sì mú eré èèyàn òun náà mú egbò àtewé ibi ń sògùn owó ibi ń sògùn ọjà ibi ń sògùn awọ́rò ẹ̀yẹ́nu ayé lópin ìgbà tẹ́ ẹ̀ bá ti fi ìbọ̀rìṣà lẹ̀ àtẹ̀bọ àlejò sí i. ẹ̀yọ́ máa pé àṣejẹ́ da àwọ̀ máa sọ pé kò ṣe kò ẹ̀yọ́ máa sọ pé kò burú kéèyàn ó mú un tó ti bàjẹ́ kó fi tún ní tí ò ti bàjẹ́ ṣe eré àti eré nìyẹn àwọn sọ fún wa pé ọlọ́run ò fi àrísìkí sínú eré àti ara bọ́dì ọmọ èèyàn ọlọ́run fábítàgù indalahi arisikọ ọlọ́run tẹ̀ máa ń wá àrísìkí ẹ̀wà lọ́dọ̀ ọlọ́run inna òun lọ́ba alárísìkí bá ẹlòmíràn ni ẹ lọ́rọ̀ mi sọ àfi tawhid ariwo tawhid tawhid mo ní tawhid náà làkọ́kọ́ àwàlùhà tawhid wa sọlá àwọn bàbá wa níjọ òun náà àwọn tọ́lọ̀ ni wọ́n ní tawhid nù wọn wọ́n ní tawhid làkọ́kọ́ ẹ̀sìn lẹ́yìn náà lọ́kàrún thumma siyamu ba'dahu zaka ó ti yá àwọn náà bó ṣe sọ wọ́n lẹ́yìn náà lọ́kàn àwẹ̀ lẹ́yìn náà lọ́wọ́ àkànṣàká bọ́ọ̀ bá ti ní tawhid ọ̀lẹ́sìn ológun ò ní tawhid àfún jálàbí tí ń sóògùn fáwọn èèyàn kò ní tawhid bó láti wájọ sí pọ̀ òun sí gbẹ́rẹ́ fáwọn èèyàn a ní gbẹ́rẹ́ ọ̀dá ìwọ sọpọ̀ dáa a ní ìsáàbì ọ̀dá ìwọ ní ìsáàbì dáa ọ̀kan ó ní sí nígbà tí bàbá àwọn kan tó fẹ́ dálé kéwúlẹ̀ ó ní bàbá àwọn ó ní ọ̀pọ̀ àmàsùráàtì tì ọlọ́lẹ̀ wọ àwọn àṣírí ẹ̀mọ́ náà gbé màsùráàtì àwọn àdúrà tó wà nù Kùránì àtàdísì òun náà lọ sọ fún rẹ òun sẹ́mọ̀ pé àwọn bàbá wọn tọkọ wọn ní kéwú wọn ni wọn pa màtúrà tìtì ṣé ibi tá a fà wọn ìta àmọ́ wòran nìyẹn tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí sì ní access sí mídíà ọ̀sẹ̀ àwúre ọ̀sẹ̀ àwẹ̀bí ìpè bí wọ́n ti ń wẹ̀ yóò bí ma láyọ̀ <laughs> ẹ̀bọ ni wọ́n mi sẹ́rẹ́ gbére ọ̀kan inú àfàlẹ̀ yorùbá náà ó ní gbére da irú yìí tí ìgbòho máa ń gbé sọ́rùn yìí ọlọ́dà oníkọ́dà ànábì náà nírú ẹ̀ dẹ́rẹ̀ dẹ́rẹ̀ aṣọ tí wọ́n ṣe látara irin fẹ́lẹ́fẹ́lẹ́ tá ànábì máa ń wọ̀ sí sàlẹ̀ aṣọ tí máa ń lọ sójú ogun náà pè ní dẹ́rẹ̀ ìgbà tó wọ́n tu tíra tiẹ̀ ó ní gbére ọdẹ gbére ọdẹ dẹ̀ ní àwọn kèfèrí ni wọ́n gbé sọ́rùn torí pé wọ́n ti owó ẹyọ sí àtàwọn àdó àti gbogbo àwọn jàǹkáwọ̀ yẹ ó là ànábì náà ní gbére ẹ sì gbọ́ ẹ tún ṣe ẹ sì gbà para yín náà ni sẹ́ẹ̀rí pé àsepọ̀ yẹn kò lè rọrùn nítorí pé ẹ̀yin darí àwọn yẹn lọ́nú náà ọlọ́run àwa fẹ́ mú àwọn yẹn lọ sínú àlìjẹ́nà ọ̀pọ̀lọpọ̀ ń ṣe ẹgbẹ́ awo àwọn yẹn múlẹ̀kẹ̀ awo wá síbi jimá tí ìmáàmù náà sì rí lọ́wọ́ wọn ìmáàmù ò tó sọ̀rọ̀ tí màmú bá sọ̀rọ̀ débi ilẹ̀ kẹ̀ ah kò ní kí jimá mẹ́wàá ó lè kí láyé o àmọ́ kò ní kí ní mọ́sálásí tí wọ́n mọ́ àwọn bàbá yẹn wọn mọ̀ yàtọ̀ láàrin islamu àti bọ̀rìṣà wọ́n sì tún kú ẹlẹ́kùnrin sí wọn la ẹtì wọn sínú kòtò wọn mọ ọlọ́run tí wọ́n fi pàdé ọlọ́run ìtawà dúró lérí òun náà ni pé wa man nasru illa min indillah àránṣẹ́ òní wá láti bì kankan àfi látọ̀dọ̀ ọlọ́run ọba wa inna Allaha azizun hakim ọlọ́run ọba ní èmi tóbi ju gbogbo ń tẹ̀ ń rò lọ mo sì jẹ gàba lérí gbogbo nǹkan mo sì ní ọgbọ́n àtòyè kò sí tí ń lè ṣe wa man nasru illa min indillah àyà Qur'an ọlọ́run ní àránṣẹ́ òní wá báyín láti bì kankan àfi látọ̀dọ̀ ọlọ́run nígbà wa ti gbọ́ yé bẹ́ẹ̀ làwa pa gbogbo agbára ilẹ̀ yorùbá tì àwa dúró lérí kíní lérí àdúrà láti máa pè ọlọ́run bẹ́ẹ̀ náà bá ti pàtì àṣepọ̀ ọlọ́run wa man yatawakkal ala Allah fa huwa ọlọ́run bá ní gbogbo ẹni tó bá gbára lé ọlọ́run ọlọ́run bá yẹn ti tó fa huwa ọlọ́run bá yẹn ti tó inna Allaha balighu amri ọlọ́run ó ṣe tí ó ṣe o. ìtọ́fẹ́ kọ́ dà ọ́ dà ìtọ́fẹ́ kọ́ jẹ́ ọ́ jẹ́ ìtọ́fẹ́ kọ́ jẹ́ ò jẹ́ amri torí pé ja'ala Allahu li kulli shay'in qadra ọlọ́ni gbogbo nǹkan pátá kò bọ́kù lọ́wọ́ kádàrá táwọn ọlọ́n ṣé wà lójú ọ̀nà ni wọ́n fẹ́ yí padà tó fi gbọ́dọ̀ bàbá ológun lọ lọ lẹ́mí lọ́nu inú oko bọ̀rọ̀nú tawhid ni àkọ́kọ́ tó lè jẹ́ àṣàṣepọ̀ ẹbọ làkọ́kọ́ tí ó ṣe kí ni tí wọ́n máa yà wá kẹ́yìn àfẹ́ lẹ́bọ tẹ́ ẹ̀ bá ti dákẹ́ pé ẹ máa polówó ẹbọ àwọn náà ní dákẹ́ láti máa takò yín pé ẹ̀ lójú ọ̀nà níjọ́ tẹ bá filẹ̀ lọ́tàwá hàbì àwà ẹlẹ́ẹ̀kejì nínú tí kò jálẹ̀ lásìkò òun náà ni alibeda fìdí àdádálẹ̀ sínú ẹ̀sìn ẹgbọ́n tí mo ní kíni fìdí àdádálẹ̀ níbo sínú ẹ̀sìn torí pé àdádálẹ̀ ànábì ní mọ̀nà àmìlà àmàlà lẹ́sà àlẹ́ àmúrúnà fọwọ́ rọ̀dùn ànábì ní gbogbo ṣẹ́tẹ̀ bá ṣe tọ́ bá jẹ́sìn tí ìsìnkú ọlọ́run ní ẹ̀ṣin fọwọ́ rọ̀dùn mọ́tòtòtò ọlọ́run nígbà lọ́wọ́ yìí tọ́lọ́wọ́n bá ti gbà ìbọn lójú yàn sí jama ìbọn lójú yàn sí inú náà nì. a jẹ́ pé ẹni bá ń ṣe bídíà ìbò lọ́fẹ́ wọ̀ ọfẹ́ <laughs> wọ̀ náà torí pé iṣẹ́ rẹ̀ kò ní ní tẹ́wọ́gbà sáà wà lè máa wo bídíà ràn nítorí pé àwọn bàbá lọ dálẹ̀ ànábìnrin a máa wá òrùlé látọ̀lẹ̀kọ́dẹ̀rì láàrin mẹ́wàá gbẹ̀yìn àwọn bàbá àwọn mújọ́ wọ́n sì kó bàndìrì jáde aláhùnmá ìnaka fún tó ìbọ̀lá àfọwà fáfọwà ná gbẹgbẹgbẹgbẹ aláhùnmá ìnaka fún gbẹgbẹgbẹ díndínjẹ ìnaka fún tó ìbọ̀lá àfọwà wà sẹ́yìn làwọn bàbá yìí ṣe ọlọ́wọ̀n ní jẹ́ ẹ̀ ń wá foríjì ẹ̀ ń lùlù ẹ̀ ráhùn ńlá ká ìpè yín sákèsì ni ẹ̀ ń wá àforíjì ẹ̀ wá ṣe kíni ẹ̀ wá ń lùlù nígbà tó lọ ní akírun sọlọ wọn sọ fún pé kọ́kọ́ wọn nírun nígbà wọn ní ká ṣe hajj ta lọ́kọ́ wa láhàjì òrùlé a ń wa ta ní wa kí máa ń ń yẹn bẹ́ẹ̀ bá yí padà ẹ tẹ́ fà tẹ́tẹ́ kò sí tó burúkú yóò ti ẹjẹ́ abó sójú ọ̀nà wọ́n látò bá ṣe òun náà wà ń tún àkífún náà fi masajid ọlọ́wọ́n bá ní ẹ mọ́sùn máwọn ìyàwó yẹn má bá wọn lásìkò tẹ́ ẹ bá ṣe ìtìká fúláwọn mọ́sálásí kí wọ́n ní ká máa ṣe nígbà yẹn Ramadan ìtìká èyí wọ́n lùlù ọlọ́run ṣe ìtìká sọmọ <laughs> pé àwọn aláìmọ̀kan nìkan náà ni àwọn tó bá ti ka kéwú àbí wọ́n fi ìwé ka kéwú àwọn ti ródòdó pé àfáà yìí ó ti gbégbági bídíà ọ wà nù àwọn nǹkan tí ń yà wá ọlọ́wọ́n mọ̀ sí náfìlà wọ́n nàró wọ́n nàró wọ́n sí náfìlà ọwọ́ akásẹ̀ kan sókè ọwọ́ kakúlọ̀ aláwọ̀gọ́rùn lè rákà kọ̀ọ̀kan kí làwọn sọ fún a ní tó ń ṣe yẹ kò sí nínú sunna yóò ní bóun ṣe bá àwọn bàbá tòun tí wọ́n ṣe nìyẹn ní tí wọ́n sì ṣe tán fi di wòlíì ọlọ́run mo níta lọ sọ fún ọ pé wòlíì ni wọ́n ayàwó lọ́sọ̀kalẹ̀ lélẹ̀ àtàdísì tó fi mà tí wọ́n mọ̀ tó wà lọ́dọ̀ ọlọ́ ó lò rò pé wòlíì ni wọ́n ó lò rò bẹ́ẹ̀ torí wọ́n ní wọn ò ní gba bídíà bí wọ́n bá gba bídíà ta ni wọ́n wà fún yẹn lẹ́sàn-án lérí ẹ̀ tó fi wá di wòlíì ẹ̀tàn lásán kẹ́yìn ọ̀nà dún wọn nílẹ̀ yorùbá wọn ni ó ti ya wòlíì ọba tẹ̀lé mọ́ ọdún ràn bẹ́yìn bá ti máa láwà ní ìwé tó tóbi dáadáa wọn ní wòlíì níbọ̀ kọ́ra tó yẹ bá ní mọ́tò mọ́tò ńlá mọ́tò bíi fifty million ọ̀nà hàn bàbá sẹ̀ di wòlíì a ní kí ló dé ẹ̀rí mọ́tò dápá kékeré ní mọ́tò bàbá lẹ́yìn bá já wòlíì sẹ́yìn lẹ́ra rú ẹ̀ mọ́tò tó ọmọ yíbò ti ra bí ogún rẹ̀ lẹ́nu gbàdílẹ̀ mọ́yìn ọmọ yíbò tí ò fẹ́rí kan lẹ̀ rí ìsìláàmù tó fẹ́ ká máa ṣe ní ilẹ̀ yorùbá nìyẹn bídíà wẹ́wà oníjẹ nǹkan funfun oníjẹ nǹkan ẹlẹ́mìí bídíà sàrà wà ká mú àgbàdo àti ọkà bàbà pẹ̀lú yọ ká máa wá fọ́n sójú títì kí wọ́n ní sórí sàárà yìí o afọ́jú àtàbùké ọfọ́jú ó tó bùké òun ní kọ́lọ́ lè fún èyí wọn kó sínú wàhálà yóò máa wá wá afọ́jú káàkiri táwọn tó ń afọ́jú tán yóò tún gbẹ̀yìn àwọn alùbárà lọ pé báyà àwọn eléré yìí tí tọ́jọ́ ké irú ìsìláàmù tí wọ́n fẹ́ ká máa ṣe ń yorùbá ni sígbà táwọn ṣe sàárà ṣé ànábì lójú yẹn fún wa wọ́n ní nákàlí ni táyà bá ma nákàlí ẹ̀ lè kó àwọn ẹ̀ lè bá àwọn afáàkà kọ́ yín nákàlí ma nákàlí bú tẹ̀yẹ̀ fi wọ́n náà yàwó ṣe àtikáàdù ti tó àtikáàdù sọ́bà wọ́n ní masa bídíà ń yà wá ìtòsí fa ni pé èmi fẹ́ rántí ọlọ́run bàbá ní kí wọ́n á jòkó lẹ̀ ó ní sọ pé òun lòun kọ́ mi kí ó mo lè bá yín ṣe zikiri jàmáyímá àgbọ́nú ìlànà náà bí kó ànábì máa ń kó àwọn ọkùnrin àti obìnrin jọ tó máa da síkìrì papọ̀ láìlà ìlàlà láìlà ìlàlà aláhàlà àràkọlẹ̀ fún àwọn náà ń ṣe síkìrì àbí táwọn ń ṣe síkìrì ni wa à ń ṣe lọ́sàn à ń ṣe lóru àmọ́ àjòkó orú yìí dẹ́yìn jòkó mọ́ àwọn òsì tí aṣọ síwájú má ẹ mú àyà àtàdísì tó ní kẹ́ máa tí aṣọ síwájú tó bá fẹ́ ṣe síkìrì àyà àtàdísì tó ní kẹ́ máa lùlù ní mọ́ṣáláṣí tó bá fẹ́ ṣe síkìrì àwọn aláwọn ò lè ju bídí alẹ́ àwọn náà ní àwọn náà ò ní fi súnà alẹ́ àbí a di súnà mú àwọn náà láwọn náà ò di bídí àwọn bóòlù àṣìṣe pọ̀ èmi àmọ́ kọ̀ndẹ́mù pé bídí ọ̀dà òun náà máa sọ pé súnà ọ̀dà ìgbà tá a òun náà ni pé kájọ padà kúrò nínú bídí kábọ́ sínú súnà anábì sọ ní ìyá kun ọmọ òdàsáàtì òmòrò anábì ní ah, ọ̀dọ̀wọ̀ yín o àwọn àdádálẹ̀ ń bọ̀ nínú ẹ̀sìn wa fàyínà kúlà muhdathatin bid'a gbogbo tó bá ti dálẹ̀ òun náà ni wọ́n pè ní bídíà o wa kullu bid'atin dalalah anábìnrin gbogbo tó bá jẹ́ bídíà ànù ni ànù ni ó padà ẹ̀sìn wa kéèyàn máa dárúkọ ọlọ́run kó sì ṣubúlẹ̀ kó máa wá yí lẹ́lẹ̀ tẹ́fẹ́ ká máa ṣe kí ni tẹ́fẹ́ ká máa ṣe nìyẹn ọlọ́ni kò lè in kuntum tuhibbuna Allaha fattabi'uni ọlọ́run ọba ní ìrẹ́ Muhammad bá mi sọ fún ọ yí pé ẹ̀yin mùsùlùmí tẹ́ bá nífẹ̀ẹ́ ọlọ́run tẹ́fẹ́ kọ́lọ́run nífẹ̀ẹ́ yín fattabi'uni ẹ tẹ̀lé mi Muhammad gbogbo tọ́lọ̀ ní kẹ́ ṣe pátá èmi ní kọ́kọ́ ṣe síwájú yín ló fi jẹ́ pé tọ́wá ti dọ̀rọ̀ ẹ̀sìn ká máa béèrè pé bóòlù sáà nàbì gun plane àwọn ọmọ ọdún mẹ́ta nínú àwọn ọmọ wa ta ti kọ́ńké àwọn ni wọ́n fún wọn lésì pé ẹ̀sà ọ̀rọ̀ ayé kan bá yín sọ ọ̀rọ̀ ẹ̀sìn ni àlùbẹ́dẹ́ àtúnfi dúnìá fìlìmọ̀bàhàt fìmọ̀dàsá ti dúnìá wọ́n ní ẹni ànábì ṣe lè sáà nàbì wà gbádá aláyìn màkàn tó hùn tí màsílámù yóò ní bẹ́ẹ̀ mọ̀ nílò tọ́ ànábì wà gbádá o àwọn púpù yẹn wáyé tí wọn táwọn náà máa wà sọ́tà ànábì ṣe kíni tọ́wọ́ ń gbà yẹn sáà ànábì ń dé fìlà fìlà àwọn haúsá sáà ànábì gùn plane ebi yẹn sin ànábì gùn lọ yẹn náà gùn sin lọ́mọ́ká mo ní yóò dá kẹwàá sọ́dọ̀ àwọn ọmọ tàbírí àwọn ọmọ ibtidayi àwọn ọmọ ọdún mẹ́rin kẹwàá tún kéwúké lábala bídíà kí lè ṣàlàyé fún yín pé tàbá sọ̀rọ̀ bídíà kì í sọ̀rọ̀ ọjà ńlò lé ayé àlèbídíà tún fi dì í ṣe bẹ́ẹ̀ sí ni ẹ̀yìn ìta lẹ́wọ́n fẹ̀sìn rán anabi ta wọ́n ní kó practice ẹ̀sìn fún wa anabi ni oní sọ́lù kamara ayé tó mọ́ ní o ni wà mi bí n bá ṣe kírun ní kẹ́kì bá anabi bá ṣe sòkú láṣẹ kò síjọ́ mẹ́ta kò síjọ́ mẹ́jọ àwọn tọ̀hún yarí wọ́n ní wọ́n ládùú ebókú <laughs> wọ́n ládùú ebókú wàkúrò bẹ̀rẹ̀ hàmù màkàmárò bàyá ni sọ̀tìrọ̀ èyàn kọ́ àdúrà ebókú báwo àdúrà ń bókú náà ànígbàtí ní kọ̀díjà kú bó là nábì ṣe ṣàdúrà òkú ẹ̀ àbí ìsìlámù sáà ti dé gbà wọn nígbàtí Hamza kú bó là nábì ṣe ṣe fìdáwọ̀ ẹ̀ tẹ́lá ti ní mú kalẹ̀ á tẹ̀lé yín àbẹ́yìn tẹ́yìn ń ṣe èèyàn ọ̀dọ̀ àwọn kèfèrí lẹ ti kọ́pì ẹ̀ ìjọ mẹ́ta ìjọ mẹ́jọ forty one days ọdún kan ọ̀dọ̀ àwọn kìrìsìtẹ́nì má kèfèrí àwọn alẹ́bọ. ẹgbẹ́ sọ́mọ béèrè pé yíyó ni gbogbo ọ parí àhá ní gbogbo ẹ ti parí sítẹ̀ ẹni hẹ́ òun náà ti jọ yin wọn àwọn pípọ̀ yẹn o. <laughs> inú wa wá ń dùn jojoojúmọ́ ìpín nínú yín àwọn èèyàn ń wá sínú súnà jojoojúmọ́ kò sáwọn èèyàn tán kù nínú súnà bọ́sọ̀dọ̀ yín eléyìí náà ti tó fún yín pé wàhálà ti dé ẹ lè gbàlejò alùsùnà pé wọn alùsùnà mẹ́wàá kan wọn ní àwọn náà wà darapọ̀ mọ́ àwọn àfọ ìlẹ́bọ̀ ìrọ ẹ yà nínú àwọn tí wọ́n ń tẹ̀lé yín tí wọ́n lọ lè di alùsùnà abẹ́lẹ̀ ọ̀fẹ́ yìí náà kọ́lọ̀ jẹ túbá àwọn náà kọ́lọ̀ mú wa dó kọ́lọ̀ mọ́ jẹsẹ̀ wa ẹ̀yọ́ màyá mi nínú àwọn kan tí ń dá wa lálẹ́ ìdàáwù alẹ́sùmá lílẹ̀ ulama wal mashayikh wa aimati din asabikin awil mu'asirin kéèyàn mọ̀ tẹ̀lé àbí kó máa tẹ̀lé mùdírù lékeu àbí kó máa tẹ̀lé imam masalasi kó máa tẹ̀lé ustaz bóyá àwọn tó ti lọ àbáwọn tí wọ́n ń bẹ kó wá gbà pé wọn ò lè ṣe mistake igbe gbogbo tí wọ́n bá ti ń ṣe pátá bọ́ọ̀lù ń ṣe fẹ́ nìyẹn ṣé bẹ́ẹ̀ lórí jama bẹ́ẹ̀ kọ́ ló ṣe jẹ́ pé àwọn gbà pé ní tí àwọn bá nínú tíra bàbá tàwọn àti tí bàbá tàwọn kọ sílẹ̀ òun náà lẹ́sìn etí bàbá àwọn kọsílẹ̀ nìkan lẹ́sìn etí bàbá àwọn kọsílẹ̀ kì í ṣẹ̀sìn ṣé gbogbo ẹ̀sìn ní ipa bàbá ká má hawala ilma jami'a ahadun law walaw la walaw marasahu alfa sana ẹ̀yìn náà lẹ́yìn kọ́ wa wípé kọ̀ṣẹ́ nìkan tó lé ní gbogbo ma ìbá kéwú lẹ́gbẹ̀rún ọdún bóòlù èèyàn sọ wá sọ pé àfa àwọn ò lè ṣe mistake ìmáàmù ò lè ṣe mistake ọwọ́ bashar ẹ̀dá ni bàbá sèkùn ìrọ̀lẹ̀ islam ibn Taymiyyah rahmatullah alayhi wọ́n fọwọ́ sí pé èyàn lè hàntú tó bá jáyà kùrá sáwà wá ń tẹ̀lé wọn sí wọ́n hàntú bí ọba hàn èmi ọ̀hán o nítorí bàbá ọ̀sọ́ fún wa pé ànábì ní ká máa hàntú sí bàbá wa kú láàfà wa wà mujtahid yusibu wa yukhti èyí ó gbìyànjú ni nígbà ọjọ́ àyà kùrá èyí sì lè gbìyànjú kọ́ bọ́ sójú ẹ̀ nígbà míì lè gbìyànjú tí ò ní bọ́ sí ojú ẹ̀ ọ̀dà tí bàbá wa ni mo mú wáyé Sheikhul Islam Ibn Taymiyyah rahmatullah alayhi afa gbogbo afa àti ìrírun wọn láti gbà tí wọ́n ti kú Ibn Taymiyyah rahmatullahi alayhi gbogbo àwọn àfáà tó gbádùn tá máa tí wọ́n ń ṣe ní ẹ̀sìn ni wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ṣe tíra náà tó pọ̀ àmọ́ bí wọ́n ṣe mọ́kí ó tó ní ṣe màásùmù ni wọ́n gbẹ́rù màásùmù kìí ṣe ń tá a sọ kú òun bí mistake gbogbo àwọn àyè mọ̀ pátá gbogbo wọn tẹ́ ẹ bá tójú bọnú fẹ́kẹ̀ ẹ máa rí ibi táwọn àfọ̀ tó máa sọ pé Imam Malik ẹ̀rí wọn ò fẹsẹ̀ múlẹ̀ ń ẹ jẹ́ àtẹ̀lé ti sáfẹ̀ẹ́ ẹ máa rí i pé ah, wọ́n ní ìmáàmù ahmed bin ambal ni wọ́n ti já àfa sunna tó ìmáàmù alẹ́ sunna láàrin yìí ẹ̀rí wọn òkun tó ẹjá tẹ̀lé ti ìmáàmù abu hanifa bàbá hanifa ti jẹ́ àgbà gbogbo wọn tó àyìnmáyé àwọn àwọn àkíyèsí táwọn àfa pé pé ah, abu hanifa lọ́nba kẹ́ wọ́n gbìyànjú àmọ́ ní tí wọ́n sọ yìí wọn ò fún alẹ́ lẹ́yẹ nítorí ọlọ́run ṣe bẹ́ẹ̀ ni pé gẹ́rù bí ma'sumin bẹ́ẹ̀ náà ni àwọn àfa sàlàfíyà sàlàfíyùn السلفية معصومة وليس العلماء السلفيون بمعصومين أجونا ọ̀nà أجونا sàhábà أجونا النبيني أجونا إسلامني ojú ọ̀nà nẹ́bì ni ojú ọ̀nà islam ni lẹ́gbẹ̀ẹ́ sàlàfíà ẹ̀ rá àwọn tí wọ́n ń pírátìsì ojú ọ̀nà yẹn pé àwọn fẹ́ ṣẹ̀sìn bí àwọn sàhábà ṣe ṣe àṣọ àwọn bá ṣe sọ ojú ọ̀nà yẹn o àwọn lè ṣe mistake èèyàn gbọ́dọ̀ gba mistake bàbá rẹ̀ ní mistake tí gbogbo èèyàn máa tẹ̀lé pé bàbá tòun ní nìkan bò sí nínú ẹ̀sìn tí bàbá rẹ̀ lọ sọ tí bàbá tèmi sọ tí bàbá tiẹ̀ sọ tí bàbá àfa mi náà òun náà sọ kakúrẹ́ lọ́sà ní bàbá kálukú lọ́la àfa á padà sínú ẹ̀sìn ni pé ìjẹ́ nìkan bò ń bẹ lásìkò ànábì àbíòsí ànábì látà tẹ́kùlù bára alimọ́kùnrinmá obìnrin tó bá fẹ́ ṣe hajj tó bá wà ní ihram nínú àníyàn ihram ànábì ní kọ́mọ̀lẹ̀ nǹkan mójú gbà wọn táwọn yẹn bá ti ń bọ̀ yóò máa wulẹ̀ báyìí yóò ṣe gẹ́gẹ́ báyìí ìyàwó Aisha ní táwọn yẹn bá kọjá ẹ á máa wulẹ̀ báyìí ara se gẹ́gẹ́ ànílẹ̀ mójú o tí wọ́n bá lọ tán á ṣe jú sókè ànábì ní kí wọ́n máa lò tí wọ́n bá ń ṣe hajj lọ́wọ́ kí ló ń gbọ́ yín bẹ́ẹ̀ tí wọ́n bá parí hajj kí ni kán ṣe <laughs> ká máa bá nǹkan wọn lọ èmi wọn ní ká máa wọ ṣòkòtò yẹn àwọn ọkùnrin sígbà ní a máa wọ ṣòkòtò yẹn bí kéwù ọba tó kéyìn lọ́lẹ̀ kéwù sí wọn ní kó obìnrin ọmọ wọ ìbọ̀wọ́ tí máa ń ṣe ájì lọ́wọ́ tó bá parí ájì tán kí lànàbí sọ fún yẹn ó fìrì láti wọ̀ níta máa ń sin wájú ànábì tá ànábì ọkọ̀ dẹ́mù rẹ̀ kí ni wọ́n ń pè ní ẹ̀sìn wa àdísì kéwù ni ò tó ọlọ́pàá ṣàánú wa rọ̀bánà látọ̀ àkíhìnà ìnà sínà àwọn àkùtọ̀ ọlọ́wọ́n bá ní ẹ̀ ìpè tàbá gbàgbé ọlọ́run fèrèjì wa tàbá ṣe mistake fèrèjì wa àwọn sàábà ni ọlọ́run ní ká máa sọ̀rọ̀ yìí kátó wá pé àwọn àlùfáà ti wa ní maka kátó wá pé àwọn àfáà wa ní Cairo kátó wá pé àwọn àfáà wa nílẹ̀ Yorùbá ń bí a ní bí bàbá ṣe gbé kalẹ̀ yẹn báwo ṣe máa ṣe táyé ìparẹ́ nù mo ní ẹ sì máa yẹ̀yẹ́ táyé fi parẹ́ torí ní tẹ̀sán ni pé bàbá yóò lè ṣe mistake tọ́wọ́ ìgbà bàbá yín balẹ̀ sí mistake ni ó yẹ kẹ́ ti mú mistake mẹ́ta mẹ́rin wá fáwọn yẹn pé ah àwa ti correct eléyìí o àwa ti correct eléyìí o irọ́ o ẹ fi lẹ̀ bẹ́ẹ̀ <laughs> bá a ṣe máa rún gbó lọ́nu sáwọn <laughs> mọ̀mọ́ lọ́wọ́ alẹ́ Yorùbá ẹ máa rún gbó lọ fún wọn àmì náà bá ti kéwú òun kú lójú ọ̀nà ojú ọ̀nà burúkú ọlọ́run bàbá ìdá kílẹ̀ láwọn ittabi'u ma anzalallah tí wọ́n bá sọ wọ́n ní ìtàwọn bàbá ti wá fi fún wa làwọn ọmọ sí kínní ìlàwọ́ máa tẹ̀lé náà ti sọ́fà nẹ́bí makani bàbá yìí náà ni bàbá ọlọ́mọsábà kí wọn bàbá wa ọlọ́mọba fèrèjì wọn gbogbo dáadáa yìí tí wọ́n ṣe inú ẹ̀sìn kọlọ́mọba gbà lẹ́sìn fún wọn tíra ò pọ̀ nígbà tí wọ́n wà tíra ti pọ̀ ń sin jama gbogbo tíra kan wọ́n rí gbà yẹn wọ́n pàdé ìsìn míì ní sọ yìí tí ò lálàáfíà wọ́n pè míì ní dọ̀ wọ́n dájọ́ àwọn ìdájọ́ míì tọ́bọ́ sí wọ́n dá àwọn míì tí ọbọ́ sí èyí máa wálé kó mọ̀ nínú àwọn ó ṣe àjòkó sí ní tí àwọn bàbá ti ṣe láti seventy hundred years ago àníyàn wọ́n sì da àwọn bàbá yẹn wọ́n gbìyànjú ní tí wọ́n rí ni wọ́n sọ ní tí wọ́n rò pé òdodo ni wọ́n kọ́lẹ̀ àfàwọn kọ̀ọ̀kan tí wọ́n ṣagídí àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tó ṣagídí nínú o àwọn yẹn mọ̀ wọ́n rí nǹkan o wọ́n lọ mọ́ka wọ́n kó tẹ́lá fún wọn wọ́n dànù ìrọ̀ àwọn yẹn ò lè ní ọ̀dájọ́ ìyà fún wọn o torí ìmọ̀ bí wọ́n wà wọ́n lè ti túbá àmẹ́ńtọ́bá lódodo tí ó sì wà tẹ̀ lódodo yóò jìyà wọn kò tíra dé yọmọ wá bún àwọn èèyàn aláwọ̀ ẹ̀ka tíra maka ẹ̀ka tíra maka ìbúlẹ̀ sí ti wájà bá ẹ̀ láti lè fẹ̀ ẹni bá lóore ẹ̀ka tíra maka ọ́fẹ́sì jàmbá kan ni torí àwọn ìparọ́ àwọn sọ bó ṣe rí gẹ́lẹ́ sínú tíra ọlọ́mọ sábà tún wọn ṣe àtàwọn náà nínú àwọn kan tí ń fa tí a fi sepọ̀ al-i'tirafu adam al-i'tirafi bil-khata ká ṣe mistake ká mọ́ gbà pa ṣe mistake àbí ká ṣe mistake ká padà wá rí pé mistake ni ká mọ́kọ̀ rẹ̀ tiẹ̀ mọ́ ha ẹni bá ń sìn yẹn láyà gan ìmáàmù ní sẹ́ni ó láyà gan mùdírù ní sẹ́ni ó láyà gan àfáà ní sẹ́ni ó láyà gan ha ó padà rí pé kí ní ọkọ̀ rẹ̀ tí ó sì fa wọn yẹn lẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀mí ẹ̀ àlàìtọ́rọ́fù bẹ̀rẹ̀ kátà fọ́dílà kéèyàn orí mistake kó sì náà ah, mo ṣe mistake nígbà báyìí lérí ọ̀rọ̀ báyìí mo dájọ́ ń gbà kan báyìí ọlá ni ọlá ni fún ọlọ́dọ̀ àwọn tó ń bá sọ̀rọ̀ ọlá ni fún ọlọ́dọ̀ ọlọ́ nítorí pé ìjọ ṣẹlẹ̀ ni pé àwọn èèyàn máa ń rúgbó lọ ìwọ lọ sọ wọn nù ọlọ́run wà ìdá kí ilẹ̀ aláhùn máa da anzala rabbukum ọlọ́run ọba ní wọn bá bí wọn pé èwo lọ́wọ́n bá tún wá sọ̀kalẹ̀ yìí wọn kọlu asatirul awwalin àwọn kèfèrí wọ́n ní ẹ̀ àwọn irọ́ táwọn ẹni ìsáájú pa náà ni ó tún sọ pé wọ́n sọ̀kalẹ̀ fóun náà èyí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam aláwọn ọba ni wọ́n pe Kùránì nírọ́ wọ́n tún wá sọ fáwọn èèyàn pé irọ́ ní ń pa o Muhammad irọ́ ní ń pa o àlọ́ ni gbogbo ti ń sọ ẹ má bìlífù ẹ o ọlọ́run ilẹ̀ yahmilu awzarahum kamila ọlọ́run ọba ní ẹsẹ̀ ẹsẹ̀ lérí tí wọ́n sọ yẹn àwọn ni wọ́n dá nǹkan wọn rù yawmal qiyamah wọ́n rù ní pípé ọlọ́ni wa min awzari alladhina yudillunahum bighayri ilm gbogbo àwọn tí wọ́n sì lọ́nà dèbí ẹ̀sẹ̀ tá a fún ẹnì kọ̀ọ̀kan wọn táwọn yẹn ò sì mọ̀ pé wọ́n ń ṣì àwọn lọ́nà ni á di irú àwọn tó ṣì wọ́n lọ́nà ẹ wo ẹrù tí ń bẹ ní ọrùn àfáàmì ilẹ̀ Yorùbá ní lẹ́yìn ìgbà tó ti rí pé òdodo ọ̀rọ̀ ni ó sì dákẹ́ ó padà sí tíra ó padà rí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n wá ń bàjẹ́ nínú àdìsí àtàyà kọ̀ọ̀rá yẹn àìmójútó mọ̀ tó àìkátírà tó òun náà ní fàwálà yẹn ló sì jẹ́ pé gbogbo ẹni tó bá fẹ́ tú alukur'an kó lè ra tafasir ulama àwọn ìtumọ̀ kur'an táwọn afa ti tú ní àwọn tí wọ́n súnmọ́ àwọn tó súnmọ́ àwọn sàhábà ibẹ̀ lẹ́yìn ó ti rí òdodo lẹ́yìn náà tí wọ́n fẹ́ tó hadith shurul ahadith àwọn eh, àlàyé hadith tí wọ́n ṣe lọ́jọ́ pé àwọn tẹ́lẹ̀ yẹn tóbi tóbi báyìí tó fi ṣàlàyé níta anábì gbà lérò ní tí anábì sọ ń bí nì òun náà pọ̀ rẹpẹtẹ káyàn lọ lè rà ẹni wọ́n fẹ́ jà fáà gidi yóò máa ṣe aláàzùn ni yóò máa padà sí ọ̀dọ̀ àwọn tó ṣíwájú wa nínú àwọn tó súnmọ́ àwọn sàábà ìtumọ̀ tó máa fà lóko ránì náà ni wọ́n máa fún ìtumọ̀ tó máa sì fún àdìsí ni wọ́n máa ṣe kínní wal-kufru bil-ba'd kágbà àdìsí kan gbọ́ kálà nígbà kan wọ́n yóò ákò ánìlè mọ̀lúdì yawma sabi'i wa yuhlaqu wa yusamma yóò ákò ọgbà àdìsí yẹn gbọ́ ah ọlọ́ àdìsí yẹn dá o <laughs> wọ́n ní ká máa fa irun eré ẹ̀ ká ti ṣe kíni ah àwọn àdìsí tó mú ẹran wáhùn àdìsí dá àdìsí dá àdìsí tí yá máa Eh, inú tíra tó ti ká ibẹ̀ náà ni wọ́n ti sọ pé máa sọ́fàlà mínà lè kàbẹ́ ní mínà lè sáré fáfin náàrí tí sòkòtò àbẹ́wò ọkùnrin bá kọjá kókó ẹsẹ̀ yóò wọ̀ nẹ́kótó àlìjánná yóò ní àwọ̀ ọ̀gbàyùn bálàkàìm àníkọ̀ bálàkàìm wọ́ àníwọ́n ní kọ́ máa wọ sòkòtò lẹ̀ ọlọ́mọba Allah subhanahu wa ta'ala ó ti sọ̀rọ̀ wọn al-Qur'an kọ́lọ̀ Musa wọlé wọ́n tẹ̀ kẹfùrú nàbí bá ẹ wàá ṣe kẹfẹ̀rí sí apá kan ẹ pa kan tì nígbà yẹn òbí lófẹ̀ẹ́ bàmá jaza umar yafa aludari kaminkum kí lè ẹ̀sán ẹni tó bá ṣe ń tẹ̀sí ọlọ́ni ilà xẹ́sìyún filhaya ti dúnìyà ẹ dẹni láyé ni ọlọ́ni máa yẹyẹ yín ni tẹ́ bá ti bìlífù mi lápá kan tẹ́ pa apá kan tì tọ́lọ́n sọ fún mi yẹn apá kan yìí tó ṣẹlẹ̀ ní pé ìfẹ́ inú wọn ni wọ́n ń tẹ̀lé látara pé gbogbo àwọn àdìsí tó bá ní í ṣe pẹ̀lú ẹbọ tí wọ́n ń ṣe wọ́n làwọn obìnrin fẹ́ àdìsí tó bá ní í ṣe pẹ̀lú pàró wọ́n làwọn gbàgbọ́ àdìsí tó bá ní í ṣe pẹ̀lú àwọn bídíà àdádálẹ̀ wọ́n làwọn obìnrin fẹ́ àmọ́ àdìsí tó bá ní í ṣe pẹ̀lú ìfẹ́ inú tiwọn ìdí wọ́n fẹ́ ṣe inú ẹ̀sìn ìyẹn nìkan ni wọ́n gbàgbọ́ àwọn wàá sọ pé irọ́ ni wọ́n ń pa gbogbo ẹ̀ pátápátá odókòó fi sílímì káàfà tọ́ba fẹ́ sí Islam gbogbo ẹ̀ lọ́gbàgbọ́ bó o ṣe ń jẹ́ náà bẹ́ẹ̀ náà lọ́mọ kásìkò tó lókè <laughs> ah, wọ́n dà nǹkan rúlẹ̀ Yorùbá gan o wọ́n ní ṣé ó wà ní Koran ẹnìkan jẹ́ oní ẹnu wà láwọn ní màláìkà ò ní wọlé tí fọ́tò bá wà ẹ máa fi fọ́tò kọ́lé yín o ṣé ó wà ní Koran mo ní kò sínú Koran kò sínú Kùránì lóòótọ́ inú àdìsí lọ́wà ìṣó ń jálù wàlá nínú súrà wo lọ́wà òun náà sọ pé kò sínú Kùránì ṣé tọ́ bá wá sóò ní tálù wàlá ṣe yóò lọ́wọ́ tún ṣe kò sí sínú Kùránì náà àyò ni ọwà náà àdìsí àwọn náà wá sọ fún pé ọwà náà àdìsí pé màláìka ò ní wọlé tí fọ́tò bá ṣe kí ni fọ́tò bá wà ẹ wo ọ̀nà tán gbà dá ìṣirú wọ́n sì mọ̀ pé alùpàánà àtàdé ṣe méjèèjì ọlọ́mọra àwọn ọlọ́run ni ẹlẹ́ẹ̀keje ìtìkáàtù almuharramat matijara aw masdara riskin alistrizaku bil muharramat etí ó fi di pé ẹnu òkò ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan táwọn èèyàn fi ń jẹun àwọn nǹkan èèwọ̀ ni àwọn àfáà kan máa pariwo pé èèwọ̀ lọ títí ká àfáà kan máa sọ pé aláàjì máa dá wọn lóhùn òun máa ṣe fíṣẹ́ kó wọn torí pé òun fẹ́ jẹ ìpè ọ̀nà tó ń gbà jẹ nìyẹn ẹ wá ní kò dáa ọlọ́run ló sì ní ọ̀dà tọ́wádé pé ọba ń ṣe wá ọtí ni ṣé ẹ̀rọ alájà kan àbọ̀ alájà kan jẹ́ ọmọ mutí àbí jẹ́ ọmọ ta ọtí nígbà tó pé ìmáàmù gan òun gan ló sì láàbù ní fi ń lo sẹ́ wọn ní àmú wa fi ń lo sẹ́ ni o gbogbo eléyìí wọn lè takò onílẹ̀ yorùbá kọ́lọ́mbà tí wọ́n ṣe kọ́tà wa náà ṣe ẹni tọ́jú pé ṣíríkù ní fi ń jẹun yóò ní ẹ̀fẹ́ bá sẹ́hun jẹ ẹni tí ń tẹ yẹpẹ̀ tí ń dáfá yóò lẹ́fẹ́ bá sẹ́hun jẹ à ní sepọ̀ ẹni yẹ pé ọ̀dà ẹni ká máa dà fọ́ ọ̀dà income kò sẹ́nìkan tí wọ́n fẹ́ sọ̀rọ̀ sí income rẹ̀ tí ó dákẹ́ ìpín income tàwa nu ní tí wọ́n ń pè ní income yìí ọwá jẹ́ ntọ́lọ́wọ́n bá aláàṣẹ léwọ̀ àbí tí ò sínú ẹ̀sìn wa látara bẹ́ẹ̀ ìbò ti so mọ́jíjẹ mọ́mu yẹn wàhálà ti dé yọ́ máa sọ fún yín pé àfa ẹ má mẹ́nu bàá o ní táwa ń jẹ́ nìyẹn o kọlọmọsàbà fún wọn mọ̀nà àtàwọn náà alìgbòlówó fi dì ẹlẹ́ẹ̀kẹjọ òun ni àṣejù nínú ẹ̀sìn èyí ń bẹ lọ́dọ̀ wọn àwọn tó máa ń pèsè ìwòlọ́lọ́hún ń bẹ lọ́dọ̀ àwọn tí wọ́n ń pàpè mọ́ra súnà kullu bid'ati kufur àṣejù ó ní ẹni lọ́wọ́ fi spoon jẹun ó ló dìde kèfèrí tó bá sì kú yóò wọ nágbére súnà nísìnyí pẹ́rẹ́ ó lóun sún <laughs> sínú súnà nìyẹn wà ó ti sàṣejù bàbá wa sọ pé má máa sọ̀sọ́ kú sọ mọ́ bídí àpèsè méjì bídí àti sọ̀yẹn di kèfèrí àti tí èyí sọ̀yẹn di kèfèrí alàlámà sheikh sọ́lá alùfẹ̀mín alàlámà nasu alàlbani alàlámà sheikh abdulaziz ibn baz alàlámà sheikh abdullahi jibrin wà ulamauna salafiyun àwọn afẹ́sìn wọ́n ní bídí àpèsè méjì èyí tó sọ̀yẹn di kèfèrí àti èyí tó sọ̀yẹn di kèfèrí kí wọ́n pè rún tán kéèyàn wá gbé máìkì kọ́ máa ní kò ká aláàlùwàlá aláàlùwàlá mọ́sáfúra ẹgbẹ́sẹ̀ ńlẹ̀ bídíà ni àbí kèsè bídíà ṣé wọ́n sí lásìkò ànábì àbí kálukú máa ka kùránù wọn yẹn náfìlà ni nígbà tí pèrún ẹ ti pè wọ́n náà èwo tún ní ẹjọ́ kéèyàn wá ní ẹni tí ń sè yẹn yọ wọ náà kò ní jáde mọ́ nítorí pé ó ní kò ká ni o oníbídíà tọ́dí kí bídíà yẹn ọ̀sọ́ di kèfèrí yóò jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹni bá àmọ́ kì í ṣe gbogbo ẹ̀ ní ṣe kí ni òní máa yọ̀yàn kú nínú Islam mo fi sùn jẹun ó ní mo ti dán ọmọ náà gbére kí lè yìí ní ṣe pẹ̀lú kúfùrù ó sì kéré parí ó sọ pé ah ọba sì fọwọ́ jẹ kó lè gba aláda ó sì kéré parí ọba fọwọ́ jẹ kó lè ànábì máa ń láka tá ànábì bá ṣe tó bá jẹun tán ọba láka nítorí pé òfin tẹ̀lé ànábì ọgbà aláda ṣàǹgbẹ́ntọ́ ẹ̀kọ́ sọ ni ẹ àwọn èèyàn ń bẹ káàkiri ilẹ̀ Yorùbá náà tó ń dànkan rú àwọn kan jáde lé ọ jáde lọ alọ́dún kan lòun tó wálé ah oṣù mẹ́rin ìyàwó rẹ̀ àtọ́mọ́ rẹ̀ wọ́n ní fojú kan yóò ní ẹ máa bọ́ lọ́hún yín ọlọ́run bẹ́ẹ̀ lọ́hún bẹ́ẹ̀ pẹ̀lú yín sáṣejù kọ́ ǹjẹ́ mọ́ àlùbúlù lẹ́yìn náà àtàṣà òòlù ká máa fọ tẹ̀tẹ̀rẹ̀ mẹ́sìn ibi àwọn náà ń ṣe Islam bọ̀tẹ̀ kébùlù eh, àwa lè lo àwọn náà ń ṣe Islam àwọn lè lo jẹ̀lìbáàbò obìnrin ọlọ́run yìí nínú alẹ́ yìí nà mí jẹ̀lẹ̀ àbíbí hìn irú àwọn yẹn ti tẹ́ bá wọn sọ fún wọn ní ẹ bá wọn kan wọn ò kírun ẹ bá wọn kan ní wọn ò sí ẹ̀fìn kankan lérí ẹ bá wọn kan ní wọn mínísíkẹ̀tì ní wọn ṣòkòtò òun tó wá wọ àǹkárá òun ra fi fẹ́lẹ́fẹ́lẹ́ òun lé ẹ tún sọ pé òun ò tí ì ṣètò lòun bá tún bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú wa <laughs> náà máa ní aláṣejù làwọn pípù yẹn òun ní ti ń ṣàṣe ètò nídìí bẹ́ẹ̀ ìyẹ́kọ̀ rẹpẹtẹ torí àsìkò wa nínú àwọn àkíyèsí tó jẹ́ àmà yàrá wa àtàánù fi ṣàkṣeyá àti ìmọ̀dòwò yìí káfẹ́ pé yẹn sákèsí ká máa wá máa tẹnubọ̀ jọmọlúwàbí rẹ̀ ọ̀fẹ́ pé yẹn sákèsí nítakò ẹ̀sìn lóòótọ́ má tọwọ́ bọ̀ jọmọlúwàbí ẹ̀ ní tí ń bàjẹ́ ní kò ṣe kí ni kò ṣàtúnṣe rẹ̀ torí tó bá tọwọ́ bọ̀ jọmọlúwàbí rẹ̀ kò ní gbọ́n tó ń sọ kí wọ́n á lè rẹ̀ nígbà tó bá yàn sọ̀rọ̀ tí ò gbọ́ ọ pariwo èèyàn yí ọlọ́fẹ́ fàdí ní àgbàdo ó sì mú kùmọ̀ lọ́wọ́ lónìí mo fẹ́ fún ni má bọ̀ ṣé yọ wá òun ṣe pèlè èèyàn ọlọ́run fẹ́ kó yí padà ṣé èpèlè èèyàn máa fi yí padà àbọ̀sàdúrà fún Allahumma yìí di káwọ́mí fẹ̀yìn náà mo láyà àlàmúhùn aláti ń dá wàhálà rẹ̀ ẹlòmíì ti ṣetán láti gbọ́ nígbà wá gbogbo ẹni tí ń pè wọn sákèsí gan ó ti ṣépè burúkú léwu ha kúkú máa ṣépè rẹ lọ wọ́n kó níná wọ́n kò sí àlìjánà ọmọ kó bí òṣèlú gbọ́n náà sọ yẹn ọmọ pé ìwọ náà lùs bọ́ ọ bá pè é tó sì bọ́ sójú ọ̀nà pẹ̀lú hikma ó dùn ìlànà sẹ́bí rọ̀bíkà pẹ̀lú hikma ọmọ pé tó bá pè pẹ̀lú hikma tó bá gbọ́n gbogbo tí bá ń ṣe ilé ayé rẹ̀ wọ́n wọ́n fún ọ ní kọmíṣàn bẹ́ẹ̀ kódà ẹni tí ó ṣe ìlànà pé òun ò lè yí padà iṣẹ́ tó wọ́n máa ṣe nìyẹn òun sì máa sọ àwọn yẹn nínú sẹ́mi pé òye ká mú ọ̀rọ̀ rẹ̀ fúfú yẹn àwa náà gbèsè ta torí eré mídíà lòun náà ti sọ àwọn yẹn nù eré mídíà náà láti tún ṣe ó ní ẹ̀yà alùsùnà ẹ̀ gbogbo tó wà òkè sí ilé ayé ẹbọ làwọn máa ṣe ọ̀rọ̀ tó sọ̀rọ̀ àgbẹ̀ wá pé ẹgbọ́n tó wí ẹ má dà lóhun ní tọ́lọ̀ ní àṣe tọ́lọ̀ ní àṣe tọ́lọ̀ ní àṣe ni o àwa bẹ̀ lọ́n kọ́lọ̀ fọ̀nà máa kọ́sàlékún mọ̀nà tiwa náà ó ti ṣe sí àbò ṣe sí. àmọ́ kọ́ máa tú àṣírí yìí tó ṣe òun àtìyàwó ẹ̀ yìí tó ṣe òun àtọ́mẹ̀ yìí tó ṣe òun àti bàbẹ́ láàdáadáa téèyàn bá fẹ́ kéèyàn gbọ́ ọlọ́nà téèyàn máa ń gbé gbà téèyàn fi ṣe kínní téèyàn fi gbọ́ bí ọba wa gbọ́ náà bá nàbí ṣe ní sùúrù tó tó tó léra wọn tó sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó lo ikima tó lo làákàyè tó tó ṣàdúrà ṣé gbogbo ẹni tó pè lọ́gbọ́ ọlọ́run ti kádàrà gbogbo nǹkan alákan sọ àìmọye lómi tó gbòòrò sáàsì wọláhì àwọn akẹ́sẹ̀ tí ni mo gbọ́ mo fi mọ̀nà mọ́ àwọn mí kódà ń bẹ ẹnu rẹ bíi tèmínà tó gbọ́jọ́ mọ̀nà mo ní má dúpẹ́ fún mi Allah ni kò má dúpẹ́ fún yáàdì láwùlì lórí yìí man yasha ọlọ́run lọ́ba ti fẹni tó wù mọ̀nà ẹnì kọ̀ọ̀kan ọkọ̀ lọ́mọ sọ̀wá nù o àtàásùbùl káwmi àlẹ́mọ́dìrà sí ilé kéwú wa àdàbí lèmi gbogbo ń tádàbí bá ń ṣe bó ṣe kó burú tó ó ti correct wàhálà lọ́fẹ́ máa dálẹ̀ yẹn òun ṣe ẹlẹ́yàmẹ̀yà kì í jẹ́ kí Islam balance ẹ̀sọ̀ fádà bíi tọ́ba sin tó kú dẹ́ kàtó pé tó sin yóò kú dẹ́ kàtó ọlọ́run sọ báyìí anábì sọ báyìí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ana mọ̀ríkàsí ipe mọ̀ríkàsí lèmi gbogbo tí àwọn mọ̀rákìsà bá ń ṣe lọ́kọ̀rẹ́tì wọ́n ṣe mistake wọ́n dẹ̀sìn rú nìyẹn mọ̀ríkàsí tọ́ba sin tó kú dẹ́ kàtó ẹsẹ̀ kí ni ẹgbẹ́ sákèsí kíyàn ní ana sálàfì ojú ọ̀nà sálàfì yá ni àmọ́ tó ń ṣe yìí àwọn sálàfì ṣe àwọn àfi ọlẹ̀ àní fi ọlẹ̀ o mo pe àkíyèsí kan fáwọn ọmọ ìyá tí wọ́n ya sa lọ́dún kan àwọn yẹn wọ́n rọ̀jò fóònù lé lérí iná ọmọ ìyá súnà ọ̀rọ̀ yẹn á ah, ó lágbára mo lọ lágbára èmi náà mo mọ́mọ́ sọ ni káwa náà ká lè túnra wá sí ní tó dá ń bẹ lọ́wọ́ rẹ àmọ́ ò pìrìsẹ́ǹtì ẹ̀ dáadáa ó ní tíọ́rì àmọ́ ò ní pírátíkà ní ní yóò bá máa ṣe bí aláìmọ̀ká yóò máa ṣe gbà tí wọ́n ti fún ní certificate àlìjánà ah àlàáxírà kò sẹ́ni kankan tó lè sọ pé wọ́n wà àlìjánà àfẹ́yìn tó lọ́n bá fi síbẹ̀ kódà ẹni tó mọ̀nà gan lọ yẹ kẹ́rù ọmọ àbàjọ ẹni tí ò ti mọ̀nà lọ torí ọlọ́run ọba láàrin ìṣẹ́jú kádìjú káyà kò sí àdá tí ò lè fẹ̀dá rẹ̀ dá o ọgbà gbogbo kéwrí ọgbà gbé pé ọlọ́ balaamu bùnbàúrà ebi wòlíì nínú àwọn wòlíì àwọn abàní israẹlà ọlọ́run yọ kó mẹ́ ọlọ́run fún yíṣùm láìlà azami tó bá ti pè ọlọ́run pẹ̀lú ẹ ọlọ́run fún nìkan náà ọlọ́run nígbà wọ́n balaam ọ̀yẹ́ gbọ̀n kan báyìí tó bá ti ní tó bá ti fẹ́ kankan sábẹ́rẹ̀ lọ́wọ́ mi kọ́lọ́wọ́ bá aláwọ̀ <laughs> ìdásí pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. láti ṣàzí ìbílẹ̀ mọ̀dé òwe má máa fẹ́ni tí òun pè sákìsì sí yẹ̀yẹ́ má máa fi ṣẹ̀fẹ̀ má máa yẹ̀yẹ́ torí ìwọ náà máa tí ó gbẹ̀yìn tiẹ̀ náà o sì máa tí ó gbẹ̀yìn òun tó bá wọ ọlọ́run ọba ọlọ́run lè parọ́ ẹ̀ tí wò ní mànàmá fẹ́dẹ́ pé òun náà padà mànà ó sì kú ó sì wọ̀ náà gbogbo èyí tó ti sẹ́yìn ni ọlọ́run sì nígbà wọn èyí tóun ti sẹ́yìn ọlọ́run sì fẹ́ríjì àwọn kan lẹ́yìn ká máa sunkún jù ó dùkúlẹ̀ nígbà tó ti gba sàtífíkẹ́tà jẹ́nà kọ́ máa hákẹ́fèrè fáwọn èèyàn pé lábájá káfèrè nígbà tó lé pé òun ọlọ́run gbé kálàmù gbé kọ́ sáyẹn ada káfẹ̀ ọ̀kan yanú ló ní ó ní èmi pé èmi pé àwọn èèyàn kẹfẹ̀ ní kẹ́ máa sọ pé ẹni bá ṣe nǹkan báyìí rí ni mo ní ah, ẹni bá ṣe nǹkan báyìí kẹfẹ̀ rí ni ọlọ́run bá ń sọ ọ́nù olóhùn olóhùn tí gbọ́ kí n máa nílágbájá o kí n dákọ̀ rẹ̀ kí wọ́n ní kéferí ní o ẹ̀wọ̀ ẹ̀sìn tó ń ṣe ẹjẹ́ àlọ́ lè ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o kálá nìyàn dáadáa pé a fẹ́ káwọn èèyàn mọ̀nà sọ́dẹ̀ tó bá fẹ́ fáwọn èèyàn mọ̀nà yóò ṣe wàhálà lọ́sàn-án yóò pè wọ́n lọ́sàn-án yóò máa ṣàdúrà fún wọn lóru wàdáyà alhakiki kọ́lọ́mọ́sẹ̀ fàwọn náà sínú wọn gbogbo ẹni tí bá ń pèpè sójú ọ̀nà òdodo ọ máa pè wọ́n lọ́sàn-án àwọn tó ń pè yẹn ọ máa dárúkọ wọn fọlọ́n lóru lọ́kọ̀ọ̀kan pé wọ́n lọ́n mùdírù lè kéwú báyìí ọlọ́mọ sábà fi mọ̀dà àwọn ọmọ lè kéwú rẹ̀ ọlọ́mọ sábà fi wọ́n mọ̀dà àáfà báyìí ọlọ́mọ jẹ́ orí ojú ọ̀nà jọ́ lè tẹ̀lé ìyá báyìí tí ń takò wa ọlọ́mọ sábà wọlé àánú rẹ̀ mọ́sá jẹ́ ọmọ náà mọ́sá sílámà jẹ́nà owó gangan ló ń pèpè sójú ọ̀nà anábọ̀ táàbà lọ lè mú àwọn nǹkan tí ń fa wàhálà yìí táàbà lọ lè mú wá sópin àmọ́ sọ̀tẹ̀ lẹ́yìn náà agbára ọ lọ wala tanaza'u fatafshalu wa tadhhaba rihukum agbára ọ lọ oníṣà àdọ̀lẹ́ èmi ń takò yín náà ń takò mí àdọ̀lẹ́ àmọ́ wa rán àwọn tó máa ń spy wọ́n máa wá sí ìjòkó tiẹ̀ tàwọn eléyìí náà lọ tiwọn náà wọ́n máa sọ láì fi a máa gbéra wa lọ́tọ́lọ́pàá àwọn Sunday àtàwọn Deborah àti àwọn kọ́ńfọ́ wọ́n máa ní imam ọ̀yá rojọ́ tiẹ̀ náà ọ̀yá ustaz ìwọ náà sọ tiẹ̀ ẹ̀kọ́ kọ́kọ́ lọ lè ti ilé kí oyin àti mọ́ṣáláṣí iná kí n tó wá ronú kí ni mo fẹ́ sọ ẹ̀dá yìí sì ti ń ṣẹlẹ̀ àbí ọ̀sẹ̀ lẹ̀ jọ̀mọ́ a máa gba lọ́ọ̀yà ká máa kóra lọ kóòtù nígbà tá a bá sì wọn parọ́ oye táwọn kan fẹ́ fi rọ́lẹ̀ táwọn kan ní òdodo láàmú sọ sọ ẹ mọ̀ pé tọ́wọ́ padà yá yọ padà fẹ́ dìjà ibo lákòlọ́ ọ̀dọ̀ ìjọba lákòlọ́ ìjọba náà máa dájọ́ mọ́ṣáláṣí wípé mòdìrú ẹ̀yìn náà lábùkún ní ìràmú sọ́rí tó ṣe o ee wà fà wà fà wíwọ́ sí wà yìí khalifa ni ọ́ àmọ́ bàbá ẹ̀ nítorí ṣe yọ̀dá kàlífà tẹ́yẹ kọ́ ma bá àwọn yẹn sọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ káwọn yẹn ọmọ pé ah kí ni kàlífà fẹ́ wílé ni ó ọlọ́run ní agbára yẹn lọ ẹ̀dọ̀lẹ̀ lẹ́yìn náà àdánwò tí ó bá eh, àlùmọ̀ tá a bá tètè lọ lè túbá káwa ó túnra wa sí kẹ́yìn náà ó túnra yín ṣe kí gbogbo akájọ́dọ́ màlìjánà òun náà ni pé àwọn yẹn ọmọ sọnù àwọn èèyàn ń tẹ̀lé àwọn èèyàn ní tẹ̀lé afọ́jú ni wọ́n ṣe tí wọ́n padà máa tilé kí wọ́n máa ti mọ́sálásí àwọn èèyàn máa wà lẹ́wọ̀n àwọn nìkan fi wọ́n pa wọ́n fásitì kò díẹ̀ torí pé wọ́n fẹ́ dá wàhálà lẹ̀ nínú society kí làbáyọ̀ tẹ́yìn bá fẹ́ kó nínú wàhálà yìí alákọ̀ọ́kọ́ kí n máa lọ lè kéwú torí kéwú náà nìmọ́lẹ̀ ẹ̀sìn tí wọ́n bá ti ń kéwú ọ̀rọ̀ àbàyọ̀ ẹlẹ́ẹ̀kejì gbogbo akápadà sínú àgbọ́yẹ̀sìn àwọn tàbíùn àtàwọn sàhábà tí wọ́n súnmọ́ ànábì lẹ́yìn náà gbogbo tá a bá ṣe ká máa ṣe nítorí ọlọ́run ọba wa lẹ́yìn náà ká máa dákẹ́ lérí gbogbo àwọn aburú tí máa ń lọ láwùjọ tẹ́lẹ̀ ká bá ti sọ aburú kan síta ẹ̀yin náà dìde ẹ̀fẹ̀ tí ẹ̀fẹ̀ pa aburú rẹ̀ rẹ̀ torí tẹ́ẹ̀ bá fi lè dìde ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọnù ẹnu ẹlòmíì dùn <laughs> tó bá yẹ sọ pé àlọ́ ti dáa lè lò yọ́ dẹ̀ máyà tàdé síwá yọ́ dẹ̀ ni pé ní báà nìkan lẹ́yìn náà ká máa ṣàdúrà fúnra wa ká máa ṣe fúnra wa àwa tọ́rọ̀ ti yé ká máa ṣàdúrà fáwọn tí ò ti yé náà rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman gbogbo àwọn tí wọ́n ti lọ náà bàbá yẹn tí wọ́n sì gbìyànjú èyí ti pa wọn ká kọ́lọ́n wa kẹ́ wọn kọ́lọ́n wa gbàbọ̀ wọn ká máa ṣàdúrà fún wọn ṣẹ́dá àwọn tó jẹ́ pé àwọn olódodo wọn tẹ̀lé ọ̀rọ̀ wọn kò sọ́dọ̀ ọlọ́run kò sí lọ́wọ́ wa lẹ́yìn náà wala taj'al fi qulubina ghillan lil ladina amanu ká máa bẹ̀rẹ̀ ọ̀kọ́lọ́ máa fi ìkórira mùsùlùmí sí wa lẹ́nu àdúrà ni ó àwọn ẹni tó ti lọ ní àwọn ẹni eré náà àwọn sàhábà nínú àwọn tàbíùn àwọn ìmáàmù àti gbogbo àwọn ẹni eré tán ti láwọn afá ńláńlá wọ́n má kórira wọn o àwọn ti ṣe tí wọn kí wọn náà múra láti ṣe tiẹ̀ kọ́ máa ṣàdúrà fún wọn lélẹ̀ yìí tí wọ́n ṣe tọ́da èyí tó kù díẹ̀ káàtó ká máa tọrọ àforíjì fún wọn kọ́dà yìí déérí àwọn àfáà nílẹ̀ Yorùbá wa táwa wáyé àwọn kan wọ́n ṣe bí pàṣẹ mọ́ àwọn kan wọ́n ṣe bó ṣe yé wọn mọ́ àwọn kan wọ́n ṣe wọ́n ṣe ìdajì ọ̀dà ìdajì yòókù ó burú a máa tọrọ àforíjì fún wọn àmọ́ ẹni tó bá ṣẹbọ nínú wọn tó sì mà àforíjì wa ò lè ṣiṣẹ́ o àforíjì wa ò lè ṣe kíni kò lè ṣiṣẹ́ o torí pọ́ mà kò tó lọ tábà ń tọrọ àdúrà fáwọn èèyàn àwọn tí ò sínú ẹbọ tọ́jú pé wọ́n ní àwọn àṣìṣe kọ̀ọ̀kan ni àwọn abẹ́lẹ̀ nínú àna rẹ̀ àti agbára rẹ̀ gbogbo àwọn àwọn àfáà wa tí wọ́n ti lọ àwọn afá tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ tí wọ́n kọ́ wa nímà tí wọ́n ṣe wá láǹfààní kọ́lọ́mọ́sàbà wa kẹ́ gbogbo wọn àwọn tán bẹ́ẹ̀lẹ́ ayé kọ́lọ́mọ́sàbà mú adó kọ́lọ́mọ́bà aláàkó fi wọ́n nílẹ̀ lórí túnà nẹ́bà Muhammad àwọn tán ti kọ́ wa ń kéwúrí tá àwọn sàlàyé fún sí pé àní bí ó ṣe rí kọ́hun mo tún lọ lè bọ́ kan náà àwọn afá wa ń gbà mọ́ lọ lọ́rin ni wọ́n fọwọ́ wa lé alifata sábà yìí pé eléyìí ni tọ́ọ̀ èmi wá èmi náà wá jòkó pẹ̀lú wọn lọ́sẹ̀ tọ́lọ mo ní ṣe rí àwọn ìròrí kan tẹ́ ní àyà báyìí tako mo sì sọ̀rọ̀ bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bàbá ń dákẹ́ náà wọ́n tọ́ ọlọ́run sànù wa tọ́ ọwọ́ akú gbígbọ́ àbí mi ṣe kí ni èmi sọ tèmi gbogbo wọn náà á láàánú wọn báwọn náà ṣe láàánú wa nígbà táwọn kékeré ẹnu wọn bá tí wọ́n mọ̀ tí wọ́n kọ́ wa ọkọ̀ rẹ̀ ti kọ̀kọ̀ rẹ̀ sì wọ́n sàn kọ́ wa láàánú àgbẹ̀ àwọn fẹ́ kájà fà kọ́dà wọn tó sàdúrà fún wa pé kọ́lọ́run sọ yín dáa bá sún náà wọn sì mọ̀ pé inú táwọn ṣe kò sí súnà mẹ́ àwọn náà ní fọ̀rọ̀ wọn ṣeré lóru pé ọlọ́run àfáà mi àfáà àfáà mi tí wọ́n bẹ láyé tọ́jú pé wọ́n ti kú ibi tí mo fẹ́ kó yé wọn ní dáadáa kọ́lọ̀ ní ó yé wọn látara bẹ́ẹ̀ àdúrà rẹ̀ lè lépa bá wọn wọ́n kàn pé ọ̀nà ni pé àfáà wa aláyé tó ń ṣe ń jò ní wá tó ń ṣe fún mi <laughs> tí wọ́n sì gbọ́ tí wọ́n sì gbà àwọn bẹ̀rẹ̀ lọ́n ọmọ ẹnì kọ̀ọ̀kan wọn náà kọ́lọ̀ ń kó sun wọn ní ọmọ alálùbáríkà ìlú wa ilẹ̀ Yorùbá kọ́lọ̀ má da ìsìlámù rú ń bẹ̀ gbogbo àwọn àfáà pátá kọ́lọ́wọ́n bàálà kó já gbọ́ra wáyé kọ́lọ́wọ́n bàálà kó já lè tẹ̀ lódodo kọ́lọ́wọ́n bàálà kó já lódodo lódodo kó já lè tẹ̀lé kọ́lọ́wọ́n já rí irọ́ nírọ́ kọ́lọ́wọ́n já lè jìnà sí ìfẹ́ inú àṣetáni kọ́lọ́wọ́n kó lè jìnà sẹ́ni kọ̀ọ̀kan wa kó wá fún aláti bọ̀tán dáadáa subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخواناً